ebi ń pọ ṣe o ti jẹun láàárọ̀ yàbí àbí kí ni ìtumọ̀ pé bí ń pọ mo kẹ́hìndé sọ̀rọ̀ rẹ o báyọ̀ lẹ́yìn lẹ́mìí mi o kí ló dé gan-an. kò yú mi. kò yú ọ tẹ̀kan kúkú gbé gbogbo ẹ̀ kó kó o sí lérí kó o jẹ. ebi ń pọ mi jò. mi sọ̀rọ̀ ẹ o ó dà èlò láti ìpa láàárọ̀ ìnìsín tó tó tó fẹ́ jẹ gbogbo gbárùn. ebi ń pa mi ní jò. ṣé o mọ mọ́nàmọ́ná ọlọ́mọdé ó pọ̀ ọkú bó ṣe wà ṣó ti gbọ́. ẹ káàárọ̀ yàtọ̀. Ah kò mọ̀ tí ì débí làárọ̀ yìí. èmi má kọ̀yà kí n rìn mo ti rí wọn bí tán ti mu pàrágà. ani. bàbá àbèjì. níbo. lọ́dọ̀ àǹtí alágúnbẹ̀. mo kọ ní kí ni ó dàbọ̀. kò burú ó ṣe ṣe dẹ̀ mọ́ báyìí. Táíwò. sọ̀rọ̀ bí mo ṣe ń sọ fún ọ sọ̀rọ̀ bí mo ṣe ń sọ fún ọ. ìwọ da ó yá bá ń dúró sídìí ọjà yìí ṣó ti gbọ́ mo ń bọ̀. Yá bèjì ṣé mo ní jẹun fún ẹ lóúnjẹ. Ókè mi mo sọ fún ẹ pé oúnjẹ àárọ̀ ẹ kó lọ fi play bọ́ àbí? Ó yá ọjọ́ wà láì ó yá máa fẹ́ pọ́ mi sọ máa fẹ́ pọ́ mi sílé wà láì. Irọ́ ló ń pa. Wàlẹ́ àlẹ́ wàlẹ́ ohun tó ń sọ. Ṣé òótọ́ ló ń sọ ṣá? Wàlẹ́. Òótọ́ ni aláàkọ́ ni. sẹ́rí ọ̀pọ̀ kọ́ lè yan amúsàn bó jẹ́ méjì kíyàn tí gíhùn jẹran ni tí wọ́n bá ti lówó lọ́wọ́ kọ́ má yàwájú mi mọ́. lóyún ló ń jẹ́ tí wọ́n bá ti lówó lọ́wọ́ kọ́ má yàwájú mi tó bá yẹ pé gbogbo kọ́sọ́mà tó ń wá síbí báyìí náà bóyá ń sọ fún wọn yẹn mélòó ló máa kù tó fẹ́ máa mú fúnra ẹ̀ tí ìkẹ́ yìí sì pẹ̀lú wọn ó hmm. gbọ́ àwọn náà ti ń rà tẹ́lẹ̀ tán ti ń sọ ẹ̀yin náà take time ń tágbára yín ò bá so wọn bá tó yín bá ka ni kẹ́yìn náà máa mú. ìlà tí àmì lórí sí máa wà sówàsó yìí. ebi ń pààyàn délé ọlọ́tì ṣé gbẹ̀rẹ̀ sí mo gbé kalẹ̀ ni. èmi mo ti sọ fún ẹ pé màá fún ẹ lọ́sẹ̀ bìsàbìsà. wà hmm. á fi sí máa tó ta ilẹ̀. bàbá àbèjì. ìyá àbèjì. ẹ dákun ẹ má bínú ẹ dákun ẹ má bínú ó ṣèṣì ni bàbá àbèjì. ilẹ̀ níbi ló wá ẹ dẹ́kun ṣáyé ló sì ń jẹ yìí. ó jọ ọrùn lójú ẹ. nígbà tó fẹ́ kú òlé láàárọ̀ níbo ló sọ fún mi kó ń lọ. ẹ mo sọ fún pé mo fẹ́ wá aṣẹ lọ. mo sì fún ọ lówó mọ́tò àbọ̀ ògbówó mọ́tò lọ́wọ́ mi. ṣe ibi ṣírọ́gù iṣẹ́ tó ń wá ibi ibi ló wá wá. ìgbà tí mo wò pé kí n tó lọ síbẹ̀ yẹn jẹ́ kọ́kọ́ fi kan chíǹjì kọ́lọ̀ ojú mi náà kí n tó máa lọ bẹ̀ yẹn ló yẹ o bá ṣéǹjì kọ́lọ̀ ojú wa débi tó ti fẹ́ fọ́nṣẹ́ ṣé wọ́n fọ́nṣẹ́ nígbà tó tó nígbà tójú rẹ bá ràn wọ́n. ìyẹn náà máa fi alele iléyá. mi ò gbọ́n tó sọ. iléyá. iléyá kọdún màlẹ́ ni ó dàbí ikú mọ́ tó ń sọ máa lọ máa bẹ́ẹ̀. kíta ni máa lọ. ìwọ. mo ní kò jẹ́ ní ìsìnkú sọ fún pé kí n máa lọ ọba mi àfíra. guys ẹ wọ́n rí àá mi fẹ́ create sin bí báyọ̀ sí. bó bó bó bá create rẹ kó create sin ó yà tó dàrẹ tó lé fún mi. ẹ má gbàgbé ẹlẹ́fẹ́ sanwó tiwa. Thank kò sí rice kò sí èlùbọ́. Ah, ẹ kí ló wá dé tó sọ fún mi lánàá. ẹ mo rò pé ó sì kù nínú àpò nígbà tí mo dẹ̀ wò bẹ̀ mo wí pé kò sí nǹkan kan bẹ̀ pẹ̀lú gàrí náà. ẹ máa búbọ̀ máa bú wọn bọ tí n bá lọ bí iṣẹ́ àmọ́ kó rán mi létí ó ti bá ti débi iṣẹ́ yẹn ó jàre dìríkà kan èlò ní dìríkà kan yẹn. three fifty. dìríkà kan mo fẹ́ ra o. etí ò dùn mí. wúwo ló mọ̀ pé rice wọn food stop wọn bẹ̀rẹ̀ yín sí rice ní tẹ̀wọ́n tán three fifty ní ìbáyín sí. àǹtí ṣe fẹ́ ra rice ni àbẹ́fẹ́ wá question I don't understand. Three fifty tí yóò nù bá ìṣe fẹ́ rà. Mo fẹ́ rà ní òbọ̀ oh. ìtẹ́ ẹ pè ní three fifty tí gbogbo ẹ̀dẹ́gbọ̀n pé nǹkan tí wọ́n dọ̀wá ń pè ráìsì ní three fifty wọ́n ló mọ ibi tẹ́tí lọ́n rí ráìsì yín báyìí. Ó láìkì wàhálà ṣé fẹ́ ra ọjà ni àbí ẹ fẹ́ máa lọ. Ah, ẹ kó sì lọ jàre pẹ́pẹ́pẹ́ pẹ́pẹ́ sẹ̀ lọ jẹ́ rádaràdá ẹ̀ gbọ́n agbọ́rọ̀. Àwọn aládùúgbò ìgan ti like wàhálà jù tó bá fẹ́ rajà ẹ rajà ìwọ níbi ibo láti ibo láti ń rí ọjà máa ṣe bí ọ̀sìn rin kiri tábàdẹ́ tajà fún wọn ládùúgbò wọn níwọ̀n tajà tó ẹ̀pù situation láì fún inú yín ò dùn. ṣọkọṣọkẹ. ẹ rí bó tiẹ̀ ṣe rí. tí ẹ̀ṣẹ̀ ni kì í tún máa dín wọn lówó ọjà wọn máa wò wọn máa wúlò bá tẹ ti bó ṣe wọlé ẹ ti mọ̀ pé kò ní nǹkan rà màmí ẹwẹ yín náà tètè lọ kẹ bu rẹsì wájà rẹ. ẹ máa bu wa. Kẹ́hìndé. Kẹ́hìndé. Kẹ́hìndé. Í. Kẹ́hìndé ó yá. Ó yá mu. Ibo la lọ? Ṣùgbọ́n sọ kó má bá mi pọn mi, wá na? bá mi pọn náà. um, kí ló sọ. wọ́n lọ bá mi pọnmi wo èmi èmi ò lè pọn kankan sí o tó lè kí n ta ah, o tẹ̀lé àgọ́ ah kí táìmù ti máa lọ o ti èṣù tó jí mi kí ló dé tó fi tètè jí mi. kéde kí ló ń sọ báyìí wọn lọ bẹ́ẹ̀ mi pọn mi tó sọ pé má bá mi pọn náà. o èmi ló kí n bá bẹ́ẹ̀ pọn mi. ó dáa lẹ́nu yẹn o màá dẹ̀ fún mi oúnjẹ mi tó bá fún mi bẹ́ẹ̀ pọn mi lálẹ́ pé oúnjẹ lè ra èmi ń gbé lọ fíìdì mi. kéde wọn lọ bá mi pọn mi náà. àlàyé màá dé. ìwọ mọ̀ bá wí. jọ kí ló fẹ́ kí n sọ. èso sí tó wà nílẹ̀ yìí ṣé bá ṣe máa bá lọ rèé ni àṣálẹ̀ lajúlọ̀ kí tálùbọ̀ kó wọ̀ káàtì ẹ̀ pé ìfun ti yín ìjà rìnrìn ìfun tèmi stọ́bọ̀n orí adìẹ lèmi èmi yóò torí oúnjẹ tútù jẹ́ mọ́ bùfún wa lọ́sẹ̀ ìjọ kẹta tèmi ti tán ìjọ kẹta ó ti tán. kí ló ń kún kọjẹ ló fi ní fún ẹ. èmi gan ọmọ bí wọn ti bí mọ mi nù tó ti yọ ní ìsẹ́yìí èmi dúró bí ìbò kan ẹ jẹ́ gbogbo wọ́n pẹnu pọ̀ ká dìbò tèmi ti dúró tẹ́yìn yòókù náà tẹ́ bá dúró tí gbogbo wọ́n pẹnu pọ̀ wọ́n padà gbà sálẹ̀ pé àfẹ́ oúnjẹ tútù mọ́ o kí wọ́n máa bu oúnjẹ sísè fáwa náà oúnjẹ tí wọ́n bá ti sẹ́nu lé kájọ mọ́ jẹ́ àwọn ọ̀gá ọ̀sá lè jẹ̀sà. pẹ̀lẹ́ má bínú kò sí nǹkan tí mo lè ṣe sí torí èmi kan tí mo wà nulẹ̀ mélòó ni mo jẹ ilé tó lè ṣe wà ní kápẹ́nu pọ̀ ká dìbò la wí. pẹ̀lẹ́ wàá fara mọ́ ni kò sí ìgbà tó fẹ́ ṣe sí. ẹyin téèyàn bá dákẹ́ fún ní máa ń tó yàn lọ. àbẹ̀rẹ̀ lọ. téèyàn bá dákẹ́ fún ní máa ń tó yàn lọ. ẹ ọ̀rá mọ̀. ẹ káàbọ̀ mà. ẹ kú àpérò. èwo ló dé tóbi ti ẹni tó kó ibi iṣẹ́ àbábà. kò sí nǹkan kan mo ní mo fẹ́ mu mi ni wọ́n sì ní òṣòro tútù nílé. kí ni wàá ṣe ń bí tó fi géètì lẹ́tù wá síbi. ọ̀rọ̀ tí ẹ̀yẹ́ mi ní ìtí ẹmọ kó tó tẹ̀ lóun wọ́n kiri. má má gbà wọn ráyè láyé ìgbàkúgbà ìgbàkúgbà ni o kó ti géètì wá ṣe iṣẹ́ ìpàyípọ̀. gbọ́ngàn ti kí sí mi lẹ̀ ó yá bọ́tà bọ́tà onírà mi jíjẹ ikọ̀ fún mi wọ́n fẹ́ wá gbé ẹ̀ ṣe ṣe ṣe ṣe èyí gbọ́ ọ̀rọ̀ bí òkun ṣòkòtò yẹn ọgbọ́n jẹ lọ láyé ṣé ọ. ìyá àbèjì kí ló dé náà ṣé wọ́n yàn lémi ni ṣé torí pé ìwọ ló ń bọ́ mi ìwọ ló ń ṣe tó yẹ kọkùnrin ṣe nulẹ̀ ìwọ ló ń raṣọ ìwọ ló ń ránjẹ sílẹ̀ ìwọ ló ń fìdá àwọn ọmọ ló ṣe ń lọ̀lẹ́ mi lọ ó da ilé onípàdágà tí wọ́n ti wá mú mi yẹn ṣé wọ́n mọ̀ pé mo fi ń pàrònú rẹ ni mm. wàá máa wí táìwé wàá ní kí mi wá jókòó tiẹ̀ ṣọ́ọ̀bù tí n bá jókòó tiẹ̀ ṣọ́ọ̀bù jọ ṣé kí n máa fi ẹ̀pọ̀n ra náà ní ṣọ́ọ̀bù ni àbí kí n máa fi rùngbọ̀n fẹ́ náà kò yé mi. tó o ti ó tán. bìyẹ́ ẹ̀ wo bàbá ńlá bàbá yálà yẹ o. so ti o tọ́tọ́rí lórí rẹ fẹ́ bọ́ lọ́rùn ó fẹ́ bọ́lẹ̀ lọ́rùn rẹ gẹ́gẹ́ náà sùúrù fàyè ẹ. ó gbọ́yàwó tó sọ àwọn bàbá ńlá bàbá sọ. ẹ kí ni kí ni wàá sọ pé àwọn fámìlì tèmi lówó. ẹ kí ló ń torí máa lọ́kọ̀ ẹ̀ hó ṣé ti ń bá lówó lọ́wọ́. sọ̀wà ó sọ̀wà ó kí lè tó ṣe. ti ń bá lówó lọ́wọ́ bí ẹni tó fẹ́ yàwó kejì sọ máa ní mò ń hó. sọ máa ní mò ń hó ṣé wọ́n máa lé mi hó. kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló kí ló ṣe. ọmọ yín à ń pè bọ́ọ̀lù lọ́wọ́ tó bá àwọn tíṣẹ̀t ó dẹ̀ bẹ́ bọ́ọ̀lù wa. Ah, ah, eléyìí bẹ́ bọ́ọ̀lù yìí. ẹ wo tó yẹ bẹ́ bọ́ọ̀lù yẹn bẹ́ẹ̀ lọ. ẹ sì sún ọ̀pọ̀ lọ bẹ. a ah, lè má pa ọrùn mi. ń gbá. mi mọ̀ mọ̀. ó lóun mọ̀ mọ̀. mọ́mí ti bá mu sọ́wọ́ ẹ̀jẹ̀ ẹ̀ bá gbẹ o. ẹ̀jẹ̀ ta ni. bọ́ọ̀lù one thousand naira ni. bọ́ọ̀lù one thousand. Eh, bọ́ọ̀lù tó yẹ pé kí ló kọ bọ́ọ̀lù yìí náà. bọ́ọ̀lù fẹ́lẹ́lẹ̀. fẹ́lẹ́lẹ̀ ni eh. one thousand. one thousand naira. ọjọ́ ẹ̀ẹ́dẹ̀bá rẹ. ọjọ́ ẹ̀ẹ́dẹ̀mọ̀tẹ́sẹ̀ ní fún yín five hundred. rárá àlèmọ five hundred one thousand àwọn gbàǹgbà yẹn àyẹ̀bẹ̀ kẹ́ mú síta. ẹ wo mọ mi ẹ fún abiri wa. bẹ́ẹ̀ lọ ẹja wẹ̀rẹ̀ ni torí pé mò ń wè wọ́n ní wọ́n fẹ́ fún yín ní five hundred naira kẹ̀kẹ́ fi lọ ra ẹ pariwo pé one thousand one thousand naira wẹ̀rẹ̀ o pé mo tó bẹ́ bọ́ọ̀lù kò ń pé gbá bọ́ọ̀lù mọ́ lójú ló ṣe bẹ́ bọ́ọ̀lù. Ah, ṣé àwọn àti ẹ máa lọ. tí bá tí bá sọ wọn ìjọba bẹ̀rẹ̀. wàá wọ́n di bẹ́ẹ̀ jẹ̀ jẹ̀ mọ́ bẹ́ẹ̀ jẹ̀ mọ́ bẹ́ẹ̀ jẹ̀ mọ́ bẹ́ẹ̀ jẹ̀ mọ́. ẹ jẹ́ tètè ẹ kẹ́ padà wá gbowó lẹ́rọ̀. ẹ̀yẹ má lọ ẹ̀yẹ má lọ kẹ́jẹ̀ má bẹ̀ abẹ́jà wèrè àbí wèrè làwọn lè. wèrè gidi ni wọn. àbọ̀ ń dì wọn. a èwo ni wọn dáadáa gan-an ó ní láwọn. bàbá àbèjì ẹ jẹ pẹ̀lú òtítọ́ pẹ̀lú òtítọ́ pẹ̀lú òtítọ́ amúnibúni amúnibúni ẹ̀rọ amúnibúni ẹ̀rọ bíyà ẹ̀rọ bíyà bíyà. Home, to your dáa kò dáa ohun tí ó dáa. láyé yọ a ò bá fi gbogbo ẹ̀ fún kádàrá kó ṣẹ. ayé ẹ fúnra o ìka èèyàn máa ṣe é fojú ọ̀rọ̀ yìí rí lókun wọn kó gbọ̀ngbọ̀n o ìyá kú. ìdí oníṣìṣẹ́ afẹ́fẹ́ o. jẹ́ ìṣe nǹkan tí ń ṣe ìtàn. I need to talk to you now. Kí ló ń now? Báyìí kí ló ń ṣe now? Why are you saying that? Are you happy with the situation? Eh? wo ọmọ wa, ẹkún lè ní lójoojúmọ́. I'm tired. Òye oúnjẹ kò jẹ, ojoojúmọ́ ló I'm getting really tired. Mi ò bí jẹ́ yọkan My dear, I don't understand you. Why are you like this? O dey some people mi pé mo love ọmọ I dey show it. Show it. Every now and then, all you do is business, business, business. What is it? O ti gbé phone dání, business, business, business yìí náà ni. Eh? And you freaking happy? Why you like this now? Eh? Gbogbo ta ti jáde lọ, a lọ síbi, a lọ sóhun, a lọ sí yẹn. What is spiritual problem ni? Eh? What, what else you want me to do? We need to do something. Ah, a máa túbọ̀ jáde sí náà ní dákẹ́ náà. Ah, bàbá bàbá gbogbo ayé ni o. Baba bàbá gbogbo ayé ni. Ah. Now you are sounding as if I don't love my own daughter. Uh, well, well show it. That is my only daughter for God in heaven's sake. Woman, please. Stop giving me headache about this, that, every time. My daughter, my daughter, my daughter. Yes, I love my daughter as well. Show it, Alani. Show it. Show it. Do something. Uh, okay. Do you know what? I, I, I just want you to calm down with me. Eh? You know I love her so much. Oh my God. Um, ó níbi kan tí ìyá la máa mú oh no there we go again mama cook náà ni taba sele mama cook taba sele mama cook See, is she my family. see listen she's practically our mother Alan, now. can we set the record straight she is not my mother neither is she your mother so please èmi ni mo bí ọmọ mi ìwọ ló dẹ̀ let's sort it out ourselves dandan ni kò involve ni kí ló gono. ganan taba sele wàá sọ ìyá cook taba sọ òun wàá mama cook. okay okay Ibe tó bá mọ̀. So, iye tó bá cost man. No, i am not happy as well She's my only daughter i don't think pé kékeré kò máa gbọ́ pé adúrú mi pé ọmọ mi ń tọ̀ sílé as as as as beautiful as she is i'm not i'm not happy eh? my love má má má jẹ́ kó dàbí pé bí wàá mi love ọmọ mi now. Even show it now, Rami. Show it. Let's do this together. Èmi ò mọ̀ bí kankan. Ìwọ ló láwọn ọ̀rẹ́. Ìwọ ló máa ń jáde. Talk to somebody that you're close to now. You can't do that. Huh? Come on, love. We must come on, love. Feel like you're going to Look, I promise you. Tí she ti ṣe nǹkan tí ṣe tán right? You're not mo lọ. Mi eh? ń lọ club lálẹ́. Ẹ̀pẹ̀lẹ́ ìyàwó. Ẹ mú kan بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الحمد لله يا نعم ṣe rí ọ̀rọ̀ ọmọ tí ẹ sọ yìí tẹ́ ti torí ẹ̀ wáyé ah, àfọwọ́fà yẹn ni àfọwọ́fà mi bẹ́ẹ̀ ni ah, àmọ́ kí ó lè yé yín dáadáa kẹ tó kúrò bí máa fún ilé omi kan tẹ bá ti délé ẹ dá díẹ̀ sínú tẹ máa fi wẹ̀ lálẹ́ ẹ wàá mu díẹ̀ nínú rẹ̀ náà tí ẹ bá ti wá sùn nǹkan tẹ́ ẹ bá rí lóru àlá tẹ́ ẹ bá lá kẹ́ padà wá sọ fún mi. Mm. ẹ gbé omi kan fún mi báyìí. bẹ́ẹ̀ni. tí n bá délé kí n mú. Mm-hmm. tí n bá wá sùn. ẹ tún fi wẹ̀ nínú rẹ̀. màá tún fi wẹ̀. bẹ́ẹ̀ni. tí n bá wá sùn tí n bá rí lójú àlá mọ́júmọ́ kí n padà wá jábọ̀ mm-hmm. kò sí wàhálà. ìyẹn tún jẹ́ kó yé wa dáadáa tí bá ní máa ṣàlàyé ah, kò lè yé yín tó. kò burú àfa eh. ẹ jẹ́ kí n gbómi rà ìjì oníṣìṣẹ́ afẹ́fẹ́ o wọn kò jọra wọn ni a ò lè fa aṣọ funfun fi wé pupa o ni wá. ẹ káàsán ma ẹ káàsán ẹ káàsán ẹ jọ̀ọ́ ebi ń pa mí ṣé mo lè rówó lọ́wọ́ yín kí n fi jẹun ebi ń pa ẹ́ ah, ebi. four hundred naira tó wà lọ́wọ́ mo fẹ́ fi lọ san gbèsè tí mo jẹ ni kò burú o gbà gbà two hundred bẹ́ẹ̀. ẹ ṣe ìyá àbújá. ẹ. àdàkẹ́ tọ́jú àwọn ìbejì yín dáadáa nítorí àti ara wọn lẹ ti máa là àwọn ìbejì wo ẹ má wo bí ẹ máa ṣẹlẹ̀ o nǹkan tẹ máa ṣe ni wípé ẹ má lọ sí ẹwà ìbejì ẹ máa lọ gbé fún oníbàárà bọ́ kẹ́ tó gbé lọ fún oníbàárà ẹ máa sọ nǹkan tẹ́ fẹ́ àti nǹkan tí ẹ fẹ́ ẹ sọ sínú ẹ̀ lẹ́yìn yẹ ẹ lọ gbé fún oníbàárà àwọn àbèjì bẹ́ẹ̀ ni ara wọn ẹ ṣe mọ̀. mo ti lálàá gẹ́lẹ́ mi. Hmm. ẹ jẹ́ àgbọ́nà tóbi. Allahu Akbar. ṣé rí bí ẹ ṣe lálàá gan-an nǹkan tó ní ẹ ṣeun ó ní ẹ ṣe. bẹ́ẹ̀ni. pé ká lọ ṣe sàárà fáwọn ọmọ. bẹ́ẹ̀ni tẹ ẹ bá ti ṣe ẹ gbogbo ẹ ló níyànjú. ẹ gbogbo ẹ ló níyànjú. kò burú a wà bá ṣe ṣe àmọ́ àáfà tí tọkọ mi tí iṣẹ́ òun wà lọ déédéé nǹkan. <laughs> ìyàwó ìkọ̀ọ̀kan láàyànjú rẹ̀ àmọ́ ẹ kọ́kọ́ lọ ṣe yún un náà. ìkọ̀ọ̀kan ṣe yún un káwá fàbọ̀ sórí yẹn. bẹ́ẹ̀ni kò burú. ẹ̀ẹ́dì yàtọ̀ gidi gan ni. ẹ ṣeun adúpẹ́ ẹ ṣe o. ẹ ẹ àyìnlé jọ má báwo ni wọ́n ṣe ń kọ̀ ṣé o kí n fi owó oúnjẹ ránṣẹ́ sílé ni àbí báwo tí wọ́n fi mọ̀ pé èèyàn mú kò sépo kò sí iná kò everything kan wà scatter ni ó wà mọ̀ nǹkan tó jọ mí lójú nígbà tí mo ti rí eré kó tóun àti ọpẹ tán ti ń jà sọ̀rọ̀ bátìrì ni mo ti mọ̀ pé problem ti wà nàìjíríà ni mo ti wá ní kí n bí ọ gangan pé báwo ni wọ́n ṣe ń kọ̀ gangan. ọlágbára o mo fi ọlọ́ọ̀bá búra kò sí iye tí mo sẹ́ni ilé báyìí kò ní tì lójọ́ kejì tí àṣà ni ó ti pè padà. ọmọ gbé owó ti tán o owó tán níjọ́ mo fi kán ránṣẹ́. lọ́dọ̀ àwọn ìyá àṣà ni. wọ́n ní gbogbo nǹkan tí wọ́n o. ṣé odidi ògúnfe ni àṣà ni ń jẹ ni. kò yé mi fún. ẹni tí tí ẹ bá ti rà á lé wọn ní danú dé ni nǹkan sì ti wọ́n bí wèrè bí wèrè. sọwárí sì ti eré kó tọ́ dákọ nísìnyí ó sojú tèmi náà o wọ́n ní eré kó ti mọ̀ sọ wípé kí eh, ọ̀pẹ kọ́mọ dábàgìlẹ̀ nítorí bátìrì. ẹ eh, ó ní nine ipe téèyàn bá yọ náà àní ó di five àní àwọn tó wà ní ìsájì bátìrì la máa bá sọ̀rọ̀ báyìí. ẹ ṣebí tẹ òyìn ti sọ pé mẹ́ta ló ń lóòdù ṣé mẹ́ta kọ́ ló lóòdù ni. gbàtí ọpẹ tó wá tó wá fìbínú ọdà gbogbo báàgì ilẹ̀ báyìí pé ọyà máa wá kíní jáde nù bẹ́ẹ̀ là ń rówó ẹyọ. owó ẹyọ nìkan ni èmi rí power bank mú ní à kí ló fi sófin ṣáàjì ọpọlọ ẹ ni. ó yẹ mi lọ mọ àwòkí torí bátìrì tó bá fẹ́ le jù ẹ lọ ra tiger bátìrì náà. ọyẹ mi náà lẹnu ṣùgbọ́n. ọ̀rọ̀ ọlọ́run ló bí kú sí ṣẹlẹ́yìn méjèèjì ọ̀rọ̀ yẹrẹ kò ní ó pa yín. ẹ má bẹ̀rù. nígbà tẹ̀ ń ṣiṣẹ́ lọ́dọ̀ wa ń bí tẹ́ ẹ tí wàá ríran rí yèrè kò. ẹ a rí i pé wọn drag wọn jọ́sí bátìrì ẹ àwọn ẹ ọ̀nẹ́ẹ̀tì náà ti gbé pé torí bátìrì bátìrì. pé àwọn àtọ pé wọn jọ́sí bátìrì. bóyá kẹlẹ bá wọn yanjú ẹ. ẹ má bínú wọn. ẹ má fi lọ mí dá sí olójúgun lẹ́gbẹ̀ẹ́ etí. ẹ má bínú. ẹ jẹ́ kó rí yín pé nu léyìí o. ẹ má bínú. ẹ ní èjì ẹ̀ta ẹ̀wà ìtẹ́mi wa bá wa ọ̀tọ̀ ọbẹ̀ tí mo gbé sí kíṣìn oúnjẹ tí mo ní màá jẹ nú ẹ̀ àdẹ́gbẹ́ tó kù fún ṣífù ẹjọ́ ta ló. ṣé àdẹ́kùn yín ṣé àdẹ́kùn ni ṣífù máa ń jẹ. kò yé mi dáadáa náà ah. ọbẹ̀ àbí oúnjẹ. kí ló ọbẹ̀ kí ló oúnjẹ. ogun ah. forí gbalẹ̀. ẹ ẹ nísẹ̀rí ah, àtọ́lọ́ àdébí oúnjẹ ìtọ́dọ̀ yẹn o. èmi débi oúnjẹ o. ẹ ayíde. mo bú oúnjẹ o. mo débi oúnjẹ. mo débi oúnjẹ o. ayíde hmm? ẹ yóò sọ fẹ́ pé kó bọ̀ ó máa ń parọ́ gan-an tí wọ́n sọ fẹ́ kó wọ́n débi oúnjẹ ni. ẹ jẹ́ ń tẹ̀tẹ̀ lọ àná ti fún ọ ní ibi burúkú ń pa mí mo ibi olórí burúkú wo ló ń patọ́. <laughs> ọ débi oúnjẹ mà. o ti tẹ́ tán pátá. mà. wọ́n sọ pé kò ṣẹ́jú kan tó bá yá ní orúkọ ẹ̀tẹ̀ ṣẹ́jú kan ti pé. lórí oúnjẹ mà. bẹ́ẹ̀ ni mo sọ ṣó wá oúnjẹ tó jẹ yẹn hmm. tó jẹ́ pé èmi èmi dáná sí kíṣìn jọ kí ni fún ẹ ní ìgboyà náà láti lọ sí kíṣìn lọ bu oúnjẹ tèmi sí. èyí ṣe pé mo fi gbóyà lọ mo ti pariwo pariwo gbà tí ì rí inú kọ́ńpáǹdì lèmi fi lọ mo fi bu dèdè tèmi ọjọ́. ẹ wá ṣe gbalẹ̀ yìí lọkọ̀ lọ gbóúnjẹ lọ́wọ́ yẹ. Ah. gbà tèmi ò tètè gbọ́ èmi eh, ò rí tó burú bẹ́ẹ̀ téèyàn bá lo oko gan tó lóko tó dáko lẹ̀ téèyàn bá fẹ́ kọjá mi oko wọn ni tó bá lè mú sẹ̀rí àtọ́ fẹ́ jẹ́ ńbẹ̀ mi kò fi okú lẹ̀ kéé tó lè èmi ò rò kó lè lè yùn. ẹ wọ gbọ́n tó sọ oníbẹ̀yàn bá kọjá lóko tọ́ni tó ṣe kíní kan lẹ̀ olóko sọ pé bó bá rí sèrè yá tó kọ ṣé mi sọ fún ẹ pé tó bá fẹ́ tó bá rí nǹkan fẹ́ mú bẹ́ẹ̀ kó lọ mo ti sọ bẹ́ẹ̀. ẹ ẹ kókò ẹ má bínú nǹkan tó ń wò ni pé ó fi yín wé sẹ́ẹ̀tì àwọn ẹ̀sà bọ́ọ̀dù torí kò sóúnjẹ táwọn yẹn ò lè fún yẹn òun wá rò pé bóun ṣe dọ́dọ̀ àwọn ìsábọ̀dù tó nǹkan mú oúnjẹ tó wù òun ló lè dọ́dọ̀ yín kò mọ̀ pé oúnjẹ tọ̀dọ̀ yín ní padlock. wọ́n ní báyìí là ń ṣe nílé ẹni. ẹ ìwọ bùnmí yìí. ó ti yé wa. ìsábọ̀dù olójú àánú ni. olójú àánú làwa náà bọ̀ tàwa burú díẹ̀ sẹ́yìn tọ̀dọ̀ yín kò dìgbà tá a bá sọ fún <laughs> yẹn yẹn mọ̀ ẹ̀jẹ̀ lójú bíi tàbásà ni. <laughs> wo oúnjẹ tó bu yẹn ò ní jẹun nù lé ìfọsẹ̀ kan. Ah, lórí oúnjẹ kan. wọn ò ní bá ọjà o èbí náà lé ọ lọ èmi ò ní bá ọjà o èmi lálẹ́ ọlọ. ọ̀dájú abiyamọ ni yín mọ tẹ́lẹ̀ nǹkan. ìgbà mo bú oúnjẹ one person tẹ́ni ní jẹun ọ̀sẹ̀ kan ẹ dákun kí wàá ní ká ti pẹ́ tẹ́ni tí ń fi pólíbàgì di oúnjẹ lọlé odidi oṣù mélòó lòun ò fi ní jẹun. lábẹ̀rẹ̀ lọ́wọ́ fa. ẹ jọ ṣé torí ẹ̀ lẹ́sẹ̀ ṣe rẹ́kọ̀dì nìsín torí oúnjẹ ọjọ́ kìí ṣé bẹ́yìn náà tẹ. sẹ́yìn kan fi bọ́ọ̀lù bàtí bọ́ọ̀lù dẹ lọ́dún ilẹ̀ haúsá ni yìí. ilẹ̀ haúsá kọ́ mama ni o. màmá. màmá ni o màmá o ó bu rẹ́sì o bu ẹ̀wà o bu òróró àtẹ̀pọ̀ o ah. gbé kọjá lẹ́nu géètì mi èmi máa rí èmi sọ̀rọ̀ ni. o lè ní ẹ. o lè ọ̀gá lọ lọ́sàlẹ̀ yìí. wọ́n pe àwọn náà bẹ́ẹ̀. anẹ́nẹ́ ni yín màmá. Ah, ẹ gbọ́ màmá eh, ẹ gbọ́ wọ́n lè máa fi. anẹ́nẹ́ ni yín. wọ́n lè máa fi pólíbàt gbóúnjẹ lọlé. jẹ́ oríire. àwọn tó wà lẹ́nu géètì. bóòlù owó ti rí sẹ́gbọ́dọ̀ mi lẹ́ ń gbé gbà ṣé bọ́dọ̀ mi lẹ́ ń gbé gbà ẹ̀yin wọ́n múra kankan ẹ̀ ń sọ fún mi wípé ẹ̀yìn torí oúnjẹ wá fọ̀tẹ̀ tẹ́mi jẹ èmi ò ní jẹun jẹ òtún. ẹjọ ẹ jẹ́ ká ní sùúrù lórí ọ̀rọ̀ táwa yóò torí Liverpool àti Chelsea dúró náà padà gba ò pẹnáìtì náà ti jẹ gbà o so èmi ó lè jẹ penalty ni ìyapa máa padà jẹ. ebile bele gba penalty. sẹ́yìn èmi ni win. ẹ tètè win láti ninety minutes. mo ti mi tiẹ̀ ní gbá win ẹ̀ jẹ́ kí chief dé. ok títí fún ẹ ẹ sọ fún ọ pé mo jalè. irọ́ àwọn ni irọ́ máa blow rẹ fún wọn máa tó jẹ́ wọn. lájà kan dé. ọ̀sùn wàhálà tí wọ́n bá wá dé tèmi náà bá ti wá jẹ́ kí wọ́n mọ gbogbo nǹkan tẹ́ ẹ ti gbénu léyìí kẹ́ pèmí náà lọ́ tẹ́ ìfarúgbó ara jalè inú ilé onílé ẹ̀ ń dáná fọmọ yín ọmọ ọmọ yín ẹ̀ tó rẹ̀ ẹ̀ gbé lọlé ṣé nǹkan dáadáa lẹ́sìn. wọ́n sọ̀rọ̀ sí supervisor bẹ́ẹ̀ yẹn. wẹ́ẹ́rẹ́ wọ́n ti tẹ́ lọ́wọ́ mi wọ́n ti tẹ́ lọ́wọ́ mi. gbọ́ngàn ti kàbù. ẹ ti tẹ́. lẹ́ni ló kó omi kò ní dẹ́là. lémi lémi ẹ dàn wò bá tó bẹ́ẹ̀ ẹ wá gbé gbogbo oúnjẹ lóúnjẹ ẹ ń gbé lọlé ọrùn yín kì mọ́lẹ̀ bí ọbí ọ̀ràn ọ̀gá bèlò ẹ kó gbogbo oúnjẹ lóúnjẹ jẹ. bẹ́ẹ̀ni ṣe tó nulẹ̀ máa fi hàn. ẹ fi èmi. bẹ́ẹ̀ni ẹ má fẹ́ lọ. yóò má má má má bàmẹ̀ ẹ lọ sí ẹ bá fẹ́ ṣe ẹ lọ fa wàhálà. àyíndé àyíndé. lílọ ni ó lọ lílọ ni ó lọ aláìdé ti ló fi dìde onílẹ̀ nílẹ̀ náà. ok ẹyin nìkan lórí ń bẹ lẹ́nu yín mo ti gbọ́ títí àtìtò jẹ́ ìbò lóòsà lọ́wọ́ ó kù bàbá ẹni tí ó gé àgbàjẹ́ lọ́la. bọ́ òjẹ́ tí wọ́n kíbo ló ṣe lọ́wọ́ bí òbàjẹ́ gé èmi ò fi mi ìdá gé ìta ẹ̀jẹ̀. ẹ jọ ẹ mọbìnrin ẹ má sọ mí di wèrè ẹ méjèèjì lẹ ń ṣe rẹkọọdù nísìn ẹnjìníà wo ló fẹ́ mí sí orin eléyìí. àyà mi àyà mi ojú mi kẹ́hìndé ṣé o rò wípé àsìkò ti tó láti fi ẹnu àṣẹ wa láti fi ran àwọn òbí wa lọ́wọ́ ó mọ̀ pé wọ́n ti ṣe ìpèsè ẹgbẹ́ wa fún wa. Ah, èmi náà mẹ́kọ̀ọ́ ti ṣe ìpèsè ẹgbẹ́ ṣùgbọ́n ah, ó dẹ̀yìn oṣù mẹ́ta kí a tó lè lo àṣẹ wa. oṣù mẹ́ta bíi ti báwo kí ló tún dé. àṣẹ àsìkò yìí èmi àti fi ṣàdúrà fún ọmọ kan tí ó fún mi ní owó nígbà tí mo fi sanwó ìyá àbèjì mo rẹ̀ ṣàdúrà gan-an gan-an. Ah, bọ oṣù mẹ́ta pé. oṣù mẹ́ta tó pé oṣù mẹ́ta kọ́ ilé lẹ́lẹ́ ìgbà yìí. Ah, bọ má lo àṣẹ tuntun fẹ́lòmí o. èmi náà lè lo fẹ́lòmí ṣé ohun mi kí wàá máa jókòó sí ilé yunifásitì. òun èmi náà. gbọ́ ìrẹ kí ló tó ń rúùtù sí màmá. Ah, màmá wo. you mad man màmá wo ló wà nílé yìí màmá tó wúwo ni ọ̀dẹ̀ kí ló tó bá màmá kù sọ̀rọ̀ ẹ̀ à. mi ò bú wọn ohun tó ṣẹlẹ̀ ni pé màmá ni wọ́n àkúùsì mi pé èmi èmi o pé eh, olè ní mi o pé mò ń jí oúnjẹ gbé inú ilé ibi tí wọ́n sà ti ń bá mi drágìnì lèmi ti sọ fún ọ pé à. ẹ ṣe gbọ́ ó bú mi ó pè mí lólè ó sọ pé mi wá fi wú orí iṣẹ́ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ọmọ inú mi. Bílọ̀ ṣọ́ọ̀ṣì mà how dare you? Oníkọ̀ láti bá irú ìjàmbá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn you know what bó ṣe dúró síwájú mi lọ síbẹ̀ ẹ̀ sìn kó kú ẹrù ẹ kó fi lé lé mi sílẹ̀. ọ̀nì ọ̀nì ọ̀nì hold on a sec can I just say something okay. Okay. calm down now okay fine ó ṣe mistake ó dẹ̀ ti apologize let's just forgive him. má bínú he's not gonna repeat again I beg you Joe kì í ṣe mistake o mama mama bàbá wa àtẹwò abọ pé. mama ẹ jọ ṣé lè jẹ́ kí n bọ́kọ mi sọ̀rọ̀. ẹ jọ omi yà jẹ ni. mi yà jẹ mi gan. torípọ́lì ẹ̀ pé ìwọ ń gba omi jẹ lójú àgbàlagbà ó dẹ̀ fẹ́ kí ọmọlẹ́yìn má ṣerú ẹ̀ fún ẹ. you know what leave my house now kókó ẹrù ẹ kókó òun lé mi máa ṣe nǹkan fún ẹ o máa fún ẹ ní owó sálárì oṣù mẹ́ta tí o ti lọ ah. now leave my house. ìwọ ní bọ́ọ̀ láti máa bá màmá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Eh. ọ̀gá náà mọ̀mọ́ ẹ bá bẹ̀ wọ́n. leave my house now ọmọ tó tó dùn mí ah. gádínà wa bẹ. mama mama what ti le and that's enough. alani mm-hmm. that was a very harsh decision. no o oh, o oh, kò lè tó yẹn náà ẹ eh, kí ló le tó yẹn why would you sack him okay fine o ti sack ẹ̀ ń sìn o fún three months salary after tó bá náwó yẹn tán how does he take care of his family. problem tiẹ̀ nìyẹn. you can't say that now. just imagine kí n kékeré yẹn kó máa gba omi ẹkún lójú àgbàlagbà You're not seeing so many things. Honestly, that was a very harsh decision, though. I don't like it. Listen, my dear, that woman, she's practically her own mother. She's not my mother. But she's old enough to be your mom. I don't care. She's not my mother. Ah. Oh, she mistake. I mean, that was too harsh, though. Uh, tó bá lè ṣe bẹ́ẹ̀ fún ìyá yẹn imagine kan tó máa ṣe fún mi tí n bá lówó lọ́wọ́. kò lè ṣe rẹ̀ fún ẹ ó mọ̀ ah. pé bọ̀bọ̀ yẹn ti wà pẹ̀lú wa for quite a while and he's never done that. anyway that is my own decision. you can't take o ní gbọ́ sí mi lẹ́nu àbí you not going to listen okay fine ìyá yìí máa ó kàn máa jẹ kó ní àwọn ọ̀tá tó pọ̀ ni but you're not seeing what i'm seeing èmi ìdẹ́ni máa kọ fún yakukin èmi ni máa kọ fún ọmọ orí yẹn tí mo sọ fún. yakub ṣe bá gbàlagbà ni hmm. ṣe bí àgbàlagbà ni ẹ̀jẹ̀ bí àwọn ọmọ sílé ókè nísìnyí tẹ wá fi ẹjọ́ àyìndé sùn tọkọ mi ti le ẹjọ́ kí lè achieve. ẹni tí mo achieve ni pé kó má bù mí mọ́. kó má bù yín mọ́ ṣé bá gbàlagbà ni ṣé bẹ́yìn náà bímọ ẹ bí àwọn ọmọ tó ju àwọn ọmọdé yìí lọ náà tẹ̀yìn àtàwọn ọmọ kéékèèké tẹ́jọ́ ń ṣiṣẹ́ tí ó di issues máa wà tẹ́ẹ̀ lè pera yín kẹ́ sort it out ó dandan ni kẹ́ wá bá ọ̀gá kẹ́ wá ṣàlàyé fún un ìgbà tó dẹ̀ ti lé ń sin ẹjọ́ báwo ló ṣe fẹ́ bọ́ àwọn ọmọ àtìyàwó ẹ dá mi lóhùn. ẹyin wọn ti sanwó oṣù mẹ́ta fún. wọn sanwó oṣù mẹ́ta fún wọn san pọ̀ tó bá jẹ́ yín náà sanwó oṣù mẹ́ta fún ìyẹn náà tó yín títí láti jẹ títí títẹ máa fi kú ẹ dá mi lóhùn kí ni problem yín ganan kí ló dé. wọn ò ní kó jẹ tó máa fi kú ó máa nà díẹ̀ díẹ̀ kó torí iṣẹ́. ẹ̀yin náà gbọ́ bẹ̀ ṣe ń sọ̀rọ̀ ṣé bá bí amọ ni yín kí ló tẹ wicked báyìí ná ẹ kí ló tẹ yàkà báyìí wọn ò tí ì ní iṣẹ́ ìta láìṣe yìí ẹ ti máa pariwo ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ wo ẹjọ́ o ẹjọ́ nítorí tọ lọ́hùn ẹ fi ọkọ mi lọ́rùn sílẹ̀ ẹ má pa èmi ẹjọ́ ọ̀la ẹjọ́ kí ló dé ganan kò mọ̀yàn ló mọ̀yìn ni ẹ̀yin lẹ́bi ni tí ń ṣe wá pọ̀ báyìí ọmọlọ́mọ ṣẹ̀yìn ẹ sáré lọ ẹ lọ bá ọ lè lẹ́yìn tó ti lé sí ẹjọ́ ó yá kí ló dà fún yín kí ló dà fún yín àgbàlagbà dẹ̀ la ń pè yín ẹ wo nǹkan tẹ wá ṣe ń bí ni kẹ fèsò kẹ fi ọkọ mi sílẹ̀ kẹ fẹ́ bí ẹ̀dá pẹ̀sìn sílẹ̀ ọ ọ tí nìta ẹ ti máa gba wájú ẹ ti máa gbẹ ẹ ó yá nísìnyí tó ti lè ṣẹlẹ̀ ṣiṣẹ́ tiẹ̀ mọ́ ti yín ẹ dá mi lóhùn lẹ́yìn tẹ bá so oúnjẹ tó ṣẹlẹ̀ ṣiṣẹ́ táyìn lè ṣe. ẹ fi máa gbẹ lómi. ẹ gbẹ lómi ẹ̀yin lẹni ilé ẹ tiẹ̀ wà remorseful pàápàá irú èèyàn wo gan ni. kí ló ń gbé bẹ́ẹ̀ má ṣe pé fún mi o. má ṣe fún yín tẹ̀ bá ṣọ́ra yín tẹ̀ bá gbóyìnbó kẹ́ lọ bá àwọn ọmọ yín lé kọ́kọ́ yín lóyún tẹ́gbà pé ìbẹ̀rẹ̀ lọ bá àwọn ọmọ yín kọ́kọ́ yín lóyìnbó lé àmì ìtàlẹ̀ yẹn ló fàyè wá ń sàn kí n ti yín ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín kẹ́ fọmọ lọ́mọ lọ́rùn sílẹ̀ mo lẹ́mu nǹkan tẹ̀ ń bá káàkiri. ṣé èèyàn líle ọmọ bú mi ọkọ ètò mẹ́tọ̀ ó lè dá sí ìyàwó ìdájọ́ náà ni pé kò fi lélẹ̀ fún mi èmi lè ń sọ fáyín dé ní ẹgbẹ́ kò dẹ́ẹ̀dẹ́ o tí ò bá ṣọ́ra lórí ẹsẹ̀ mi ó ti lọ náà nìyẹn oníṣòro ló ẹ̀ kí ló mi. arábìnrin ṣé bọ́rọ̀ náà ṣe rí gẹ́lẹ́ lu so. fún mi lọ́wọ́ àlàáfíà rẹ̀. that's your left hand. okay sir. ọ̀yẹ̀là ọ̀yẹ̀là bí ojúmọ́ bá mọ́ ọ̀yẹ́ àlà àgbénu omi ríran tẹja bí ẹja ńlá bá sọ lómi àrílẹ̀ odò ọ̀sá ọ̀sá méjì ọ̀sá ẹlẹ́yẹ ọ̀sá ń lù fógbè ògbè ń jó àgbò méjì ń lura wọn kọ̀kọ̀ọ̀kan sálù mí sálù ọ́ àgbàlagbà méjì ńlá ń lura wọn lójú ìfẹ́ á káwọ̀ lọ́hùn ayé o ayé tó mówó ẹja tó fi kẹja lẹ́nu ayé ọ̀hún ló máwò ejò tó fi dejò lámùrè hmm. àwọn tó ń wáyé ò ráyé bẹ́ẹ̀ sẹ̀ àwọn tó ráyé ò dáyé mọ̀. ẹ wo bàbá ẹ ṣàánú mi i don't know what you're saying mi ẹ má jẹ́ ká rí àbí tabadẹ i don't know but ẹ ṣàkùn ṣàánú mi jù nítorí ọlọ ohun púpọ̀ ní lọ́wọ́ mi. arábìnrin ọmọ rẹ tí mò ń wò yìí ọ hmm. tọ́jú nǹkan sí lára rẹ. Hmm. Ah, bàbá ẹ wò ẹ ṣàánú mi o ah, ah, bàbá ẹ wò ewu nìkan púpọ̀ ní lọ́wọ́ mi mi ń kọjá yìí mi bẹ ṣe ń wo mi yìí o mi ò ń jáde mi ò lọ́rẹ̀ẹ́ ẹ jọ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ hmm. jọ ìdí rẹ̀ mo fi sọ wípé àwọn tó ń wáyé ọ̀ráyé bẹ́ẹ̀ sì ni àwọn tó ráyé ọ̀dáyé mọ̀ eh, eh. ọmọ rẹ ó ti ráyé àmọ́ kò táyé mọ̀. ẹ wò ẹ fi ọkàn ara yín balẹ̀ ṣẹ̀rí níwọ̀n ìgbà tó yẹ pé ẹ ti fi ẹsẹ̀ tẹ ilé mi fátúndé agogo ọjà tó ró kangó kangó kangó ọ̀nà àbáyọ ti wà. ẹ ṣe sá ẹ ṣe ẹ ṣe ẹ ṣe sá. iṣẹ́ àwọn àgbàlagbà ni. ẹ fi bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sá. a ṣe ẹbọ ẹgbẹ́ àwọn àgbàlagbà ó níbi tí a gbé lọ tá a bá ti ṣe tán lẹ́yìn náà a wà ní ọ̀hún adé ọ̀hún àjò tá a ó ṣe <laughs> léyìí tí ó máa lò tí ara rẹ̀ ò fi yá. kò ní ṣẹlẹ̀ mọ́ bàbá ìjọ èlò ló máa kan ló máa ná mi ẹjọ́. tá a bá ní ká ṣe ẹbọ àwọn àgbàlagbà àti àwọn nǹkan àjò tá a ṣe tí ó máa lò yóò ná tó ẹgbẹ̀rún márùn. how much is he talking about. ìyún five thousand. five thousand naira. Ah, five thousand kò jù báwọn lọ. ẹ wo bàbá ẹ bàbá ẹ ẹ wo ẹni tó júwèé bíi fún mi ó sọ fún mi pé kò ṣeun ti ní ní o mo ti lọ káàkiri mi ò ná rárá bàbá mo ti ná three hundred thousand ah, ẹ ẹ wá ní five thousand báwo lẹni fẹ́ kí n believe gbogbo èyí tí mo ná sẹ́yìn kò sí èyí tó ń ṣiṣẹ́ ah. ẹ wò ẹ fi ìgbàgbọ́ kẹ́ fi tẹ̀lé ọ̀rọ̀ tí ń sọ èmi ò ní gbàgbé five thousand lọ lọ́wọ́ yín àwọn dá mi lójú pé àwọn alálẹ̀ wọn gbàṣẹ́ òṣèlú lọ ara ọmọ yóò yá ẹ̀yẹn ṣáà ti wá five thousand wá. ok five thousand bàbá tán yìí rí lókun ní ó gbọ̀ngbọ̀n alágbogbo ẹ̀gún mojúbẹ̀ ẹ̀yà ẹ̀yìn la ṣerúchaka àjẹ̀dọ̀jọ pọ̀ ìjì ìjì tí mo jí mo bá gúnugún lórí ewé ìjì ìjì tí mo jí mo bólùṣẹ̀jẹ̀ nímọ̀ bàrá yìí tí wọ́n rọwọ́ ẹ̀dọ̀ béjebéje ọ̀rẹ́sẹ̀ ẹ̀dọ̀ béjebéje ọ̀nà máa tare ò ní ṣẹ́kù bẹ́ẹ̀ lọ́ máa bèrè òníṣẹ́ náà ẹ̀là ò ní bá gé oko wọ́wé ẹ̀yin ìyá ò ìpèsè ẹ̀yin àgbàlagbà náà ni mo gbé wáyìí kẹwájú ojú mi ṣe o kójú má tì mí o nǹkan tó ń ṣe Bọ́lá tó ń ṣe ọmọ bíbí inú Olúwarẹ̀mí lẹ́kún ti lẹ́yìn ìgbà tí mo pèsè ẹbọ yìí wá kí gbogbo ẹ̀ kó filẹ̀ kó má ṣe mọ́ o gbogbo àjò tí bá ti ṣe fún kó bá lára mu ẹbọ ẹ̀yin àgbàlagbà náà rèé o. kó bẹ́ẹ̀ ná ẹbọ yóò lè fi kò lè gbà. èyí ti ṣe ẹ̀yin ìyá ẹ má ṣe bá wọn ẹ jẹ́ kẹ́bọ yòó fín ẹ jẹ́ kẹ́bọ yòó gbà ẹ má jójú ó tì mí ṣebí ẹ̀yin náà dá mi lódù tẹ̀tẹ̀ nífa tẹ̀ ní gbogbo ohun tí bá ti ṣe ẹ̀ẹ́n ó máa máa jú ṣe ni ẹ má jójú ó tì mí nítorí pé ẹ̀tẹ́ awo tẹ rí wọn o lè rí ọ̀gbẹ́ rí ẹ ṣàánú mi ṣebí tótó wọn ni òfún tótó tótó wọn ni òfún tòtò àmọ́ kí tótó wọn bá lè fún tótó kí tòtó wọn bá lè fún tòtò ìdí rèé tí mo ṣe ṣe ìpèsè ẹ̀yin àgbàlagbà kí ẹ wá dákun kẹ ẹ jọ kẹ ẹ dákun kẹ ẹ dábọ̀ kẹ ẹ fi yèdè inú ẹ jẹ́ kẹ bọ yìí ó fi tótó ẹ jẹ́ kẹ bọ yìí ó fi tòtò mo ṣe bọ́ àwọn àgbàlagbà méjì náà jà nísàlẹ̀ àbàtà irábá irábá irábá àgbààgbà méjì ló ń jà nísàlẹ̀ àbàtà ìràbà ìràbà òun ló ti fáfọ́ bá àjànà lọ́jọ́ tó lọ rí dẹ́m tàbí kú mo bẹ̀yìn ẹ̀yin aṣeni mo bẹ̀yìn ẹ̀yin aṣènìyàn ẹ dákun ẹ dábọ̀ ẹ fi èdè nú ẹ jèbùrẹ́ káyọ̀ jèbùrẹ́ àwo olùgbẹ́bẹ̀ àwo oníbàwò àìmágbẹ́bẹ̀ ẹ dákun ẹ jẹ́ kẹ́ bọ yòó fún ẹ jẹ́ kẹ́ bọ yòó gbà ẹ má jòjó tì mí. àwọ̀ torí ó jẹ́wọ́ ni hmm. alábìnrin yìí kò bá má rí wòsàn torí ó jẹ́wọ́ ni torí ẹ̀ mo e fílẹ̀ fún oṣù mẹ́ta lẹ́yìn oṣù mẹ́ta yẹn àìsàn yẹn padà wá ṣó gbà bó gbà. oṣù mẹ́ta péré. ẹ̀yin ìyá oṣù mẹ́ta ẹ ṣeun ojú ṣá máa ti tì èmi èmi. ẹ ṣeun o ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣé o. ọ̀rọ̀ yìí rè lókun ní ó gbọ̀ngbọ̀n o ìyá kú. torí àgùn tí mo fẹ́ múlé ẹ lọ́wọ́ yìí adákéré ìyọ̀dún ni. sórí tí o bá ti délé yóò máa fi fọ́ ẹ̀kọ́ mi lálaalẹ́ àmọ́ ọjọ́ mẹ́ta péré ni yóò fi lò ó tó bá dà lálẹ́ yóò máa fi fọkọ̀. lálálẹ́. ẹ bẹ́ẹ̀ ni. èwo ni kí n fi gbà sí. àmọ́ wà láfíà rẹ wá. yóò bá lára mu. àmì sà àmì sà mm. ṣe sà. fábùmí ó bàbá kí ní ààbò tí mo ní kò ṣe ń kọ́. mo ti pẹ̀lú ẹ mo ti parí ẹ. mo ti parí rẹ bẹ́ẹ̀ ni. ọ wàá lọ ọ lọ rọ sínú òkè ó gbé fún tí ó bá ti rọ sínú òkè yóò gbé fún yín ẹ gbé ìmọ̀ lọ ní ìyún mímu ni o yóò máa mú lóòrèkóòrè ìyẹn ò ṣe pé bóyá títí ọjọ́ mẹ́ta yóò bẹ̀rẹ̀ sí ní mu tí ò fi tán ẹ ó dá mi lójú pé gbogbo bó ṣe ń dárò palẹ̀ òun kò ní dárò palẹ̀ mọ́. ẹ ṣe sá ẹ ṣe bẹ̀rù mo dúpẹ́ sá ẹ ṣe sá. a ò níjà yẹn ọlọ́ba títí kaṣù sára labalábá tẹ̀ ń rí ẹ̀rọ ń fò lọ ní jẹ́jẹ́ ni láṣọ ẹ̀ kọ́gìyà kò má mọ́ ó má ṣe o. abániláyé jákùbí gbogbo ẹ̀dá ẹni ló ń kó nìyàn orí mi gbèmí ọ́ ìṣẹ̀dá mi gbèmí ní tẹ̀mí ọ̀rọ̀ yìí mà lágbára ó gba òye o ẹyẹ wa ò nífò síbi tán ti ń sọ kò pẹ́ yẹ. Morning. Morning. How are you? I'm fine. Pẹ̀lẹ́ báwo ni ṣó fún dáadáa? Yes, ma. All the night, ma. Àdúgbò báwo báwo wà ní? What's that? Ti bí náà. Nothing. Kò sí nǹkan Are you sure? Yes, ma. Thank God. Ó ah, ṣiṣẹ́ Thank God. Ah. Thank God. You, can still sleep, it's fine. Okay. Since it's a weekend, eh? Alright. Thank you, Mom. <laughs> ah ẹ bára yín kalẹ̀ obìnrin àbíró ọkùnrin àbíyè màá bá yín máa kẹsẹ́ yín báyìí ẹ̀yin ẹgbọ́n ti yín o ọmọ mi bá ti lálẹ́ ẹ̀kọ́ tó ti bímọ ẹ má má retí mi lé yín mọ́ ńlọ́bọ́mọ mi tọ́mọ. kí wàá ní kí ni jíjẹ kí ni mímu gbogbo nǹkan bá ń fẹ́ ó ní máa ṣe fún ẹ pátá. màmá. tó bá jẹ pé yan ni ìkórè ìlú aláfọwọ́gun ni màá kú tó bá fẹ́ lẹ́bi etí. mama cook ẹni sòrò ẹ ó ìwà ń bí kò kọjú lọ ìyẹn jókòó tí. ní sùúrù náà má nìkan jókòó wọ́n fẹ́ lọ sóúnjẹ fàlejò ni ẹ lọ sóúnjẹ tẹ́fẹ́ jù. tó ń lọ rò nìyẹn mm. a gbọ́dọ̀ sóúnjẹ fàlejò wa mm. túgbà bó ṣe ṣe nìyẹn ó tíṣù sí nǹkan tó fẹ́ nu àmàlà ráìsì kò sí ohun tó fẹ́ ṣá. Uh, well, um, anything The what is your name? ah very handsome ogbó ibi náà sọ yà ẹ You were going to say something, honey. Uh-huh. Yeah, what could you, that your name again? Uh, my name is Tobiloba Benson. Tobiloba Benson. Yeah. What state are you from? Kogi State. Kogi State. Yeah. Eh, Kogi State. Uh, Igbira bí ẹgbẹ́. Igbira sá. Igbira. are you related to Benson, the, the, the minister for works and housing? Adeyemi Benson. That's my father. Your father? Yeah. Wow. Congratulations. You welcome to my family. Thank you very much. Your dad is a nice man. Thank you, sir. I'm a Ọmọ with my darling, beautiful daughter. Mm. Daddy. I am dad. I am proud of you. Thank you, Daddy. Ó hmm? wá bójú mi jẹ́, ó mójú lọ sọ́jà, ó mú ẹja tó tóbi lọ́bẹ̀, òun ló mú wálé. Way back in my 80 My ẹ̀ no. then I was hot. Sorry, Vera. Màmá ẹ̀ náà, ó wù mí náà pé Oh. Tobi Lover, he's just a jester. Uh, You're welcome to our house. Happy to have you. Um, Lágbára long ẹ̀yin méjèèjì, ẹ bára yín Thank you very much. Nice to see you. My pleasure. Very handsome. Mm. Is fine? Thank you. Thank you, Obi. That was that was good. Ẹ kú Oh ẹ káàbọ̀ mọ́. <laughs> káàbọ̀ kẹ́kúlé ìyá mi. kí ló dé pẹ́ báyìí. Ah, <laughs> ìròyìn ayọ̀ mo mú wa fún ẹ. ẹ wá tiẹ̀ lè pé pé ẹ máa pẹ́. mo rí mu e. ètè sọnù. ìwọ̀n <laughs> ara ayé ṣe ń wèrò ọ̀run. kí ló ṣẹlẹ̀. Ah. máa tún sí i ní ìmọ̀ bóyá eh, bọ̀bọ̀ náà ó túbọ̀ yọ sí i kò ṣàpò ó yẹ kó ṣí bírèèdì ẹ lẹ kò yí sí yọ bírèèdì rárá. kí ló ṣẹlẹ̀ bá mi. ọjà bọ́lá ló mọ̀ kọ́ wa lé ó lè tún mọ̀ ọ̀rọ̀ Martins pé ó máa fẹ́ kí gbogbo nǹkan báyìí kó ṣojú mi kí n yanjú ẹ̀ kẹ́nẹ̀kẹ́nẹ̀. bọ́lá mọ́kọ wálé. ló bá takú mọ́ mi pé mi ò lè lọ́wọ́ mọ́kọ wálé ó <laughs> yàwọ̀ náà lẹ́nu. bọ́lá kékeré yẹn mọ́kọ wálé kékeré tó ẹ̀ àbí bí dáró palé <laughs> kí ló ń gbé ṣeré bí ọmọ èjò àwọn ará ẹyẹ kì í ṣàrùn gidi àròmí rẹ. ẹ má mi ẹjọ kí ló mọ̀ ń pa ilé ọkọ tó kí ló mu tó ń fi sáré lọ ilé ọkọ. ilé ọkọ àbí tí bẹ́ẹ̀ di rin gidi. ṣó máa lè sùn ní ọkọ báyìí a lè sùn mọ́jú. wọ́n ló máa láti ti ní ọkọ yẹn gbẹ̀yìn owó tán náà ibi ẹni mi ti fi mọ̀ pé orí máa tẹ̀sí òkè owó tó yẹ kó lọ fi tọ́jú ọmọ yẹn hmm. kí n tó ń ṣe yẹn kúkúrú ọ̀fìlẹ̀ kan tí ọ̀fẹ́ ọ̀nà kan èmi náà máa à èmi náà máa ṣe yá ọkọ tún fún mi lówó ó wà lọ́wọ́ ẹ̀ o. èèyàn kọ bọ́lá náà. bọ́lá náà sí ẹ̀ kó gbà. <laughs> ẹni lórí òní fìlà o ṣe bọ́mọ rè black eye shine ọmọ hmm. dúdú rẹpẹtẹ adùn mi àdán màámi. Hmm. Eh. tó jẹ́ pé mo sọ rí bẹ́ẹ̀dì fòdìdì jọ mẹ́ta tó ah. dìde ibẹ̀ bẹ́ẹ̀dì máa mo ní láàgùn gan-an ó máa gbẹ ni. <laughs> ẹjọ báwo ló ṣe fẹ́ wá ṣe láìpẹ́ oh. ẹ̀ báyìí. o fi wọlé. Ah, ẹ lè eh. fẹ́ mi wé bọ́lá ẹni lójú òní fìlà àbí kí lẹ sọ yẹn. tukọlọ ti tukọlọ. <laughs> kò ní máa lọ súnlé ọkọ ni àbí òun ló. yàtọ̀ má jà fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ báwo lọ jà. alúpẹ̀ gbọ́ o ṣé gbogbo àwọn onígbèsè mi ni wọ́n ti wá sanwó mi. àwọn èèyàn sanwó àmọ́ ìyá Gbẹ́ngà ò yọjú o. kí ni ìṣèyà Gbẹ́ngà irú ìṣèyà Gbẹ́ngà òun nìkan náà ṣáà ni wo wá ìkìlọ̀ ńlá rèé o àtajà tèmi fún àgbẹ̀ngà mọ́ láì mówó dání tó bá tiẹ̀ mówó dání gan farabalẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ kó dẹ̀ fi ṣe owó tó jẹ mí tẹ́lẹ̀. mo ti gbọ́ láyé ẹ̀ ni mo wà ní. màámi ẹ wo ìyá gbẹ̀ngà ọkọ ò níṣẹ́ òun nìkan ló ń bọ́ ọkọ àtàwọn ọmọ ẹ̀. kí ló dé tẹ̀sán kó kú dàrú èèyàn ló ń kú jogojogo iye ọkọ ò níṣẹ́ àyìmọ́ye ìtòníṣẹ́ gan tí ò tọ́jú ìyàwó tó tẹ̀ mọ́bi tọ́mọ wa ṣègbè mi rè orí àgbà tí wọ́n gbọ́n jù bàbá wo ni mo tọ́ka sí tó mọ̀mọ́ ẹ̀ ṣàbàjẹ́pọ̀ ní bàbá ni ṣèbémi nìkan ni ó lè jára mi ó bí mi báyìí mo túnra mi bí kí ni yọ ọlẹ kò sí tó yọ ọlẹ fún yín mi ń ṣiṣẹ́ gbowó oṣù ní tẹ́lẹ̀ kí n tó dédé ara gbogbo pé mo já mo gbọ́n mo ṣe ṣe ó ní mo fi ní mo fi jó fún Mr. Martins. Yeah. All right tí wọ́n máa lọ lé ní tèmi jàre. ẹ ṣe o. Um, jọ ṣé mo rí five thousand naira lọ́rẹ̀ because tí mo ṣe wọlé bọ̀ lẹ́yìn pé mo rí àwọn guys kan tó kàn wọ́n tó ń pariwo bọ̀ mo sọ fún wọn pé tí bá ti ń padà bọ́ ń ta màá fún wọn ní nǹkan mìíràn bóyá mo lè rí bíi five k. èmi ò ní káàṣù. mi lóun ní káàṣù. mi ní káàṣù lọ́wọ́ ṣe transfer fún wọn náà àná mi ò lè mú fóònù ńlá jáde lójú àwọn guys yẹn wọ́n máa sọ di nǹkan mímọ́ yàn lọ́wọ́ ni àdúgbò yín yóò gbádùn bẹ́ẹ̀. lóyún ọ̀fẹ́ fún ọ àmì ọ̀hún ṣe jàgídíjàgan wà kàn ra mú fóònù ẹ sílẹ̀ báyìí wà dẹ̀ tẹ̀ sí wọn. owó tí mo fẹ́ fún ojú bíi two thousand àbí three thousand. ọ̀rẹ́ kí ló ń ṣe ẹ̀ náà wọ́n lè máa fáwọn boys yẹn ní two thousand àbí three thousand they are like eight or ten. so èló ni kí n fún wọn. àbí ten k àmì wọn á pín wọn ń kì í máa wọn lọ́wọ́ a big boy na wọn máa ṣe báyìí ó lè ṣe bí olóòórùn. babe jọ ṣé mo rí cash díẹ̀ lọ́wọ́ ẹ bóyá. <laughs> náà dàtọ̀ mi ò tẹ̀ ní cash rárá. ṣé fẹ́ máa tọrọ lọ́ọ̀yàwó mi sìn. ó ah, sì pé nǹkan tó bá jẹ́ nǹkan ẹ̀kan mi náà ni. irọ́ o ah, èmi ò ṣe déédéé bẹ́ẹ̀ hàn àwọn ah, máa ṣe bẹ́ẹ̀ obìnrin èmi ò fobìnrin báyọ̀ ṣeré o mo ò ṣeré o bóyá wà ẹ̀mí mi ni ẹ̀mí ọ̀gá ni bóyá wà ẹ̀ tó bá ṣe sọ̀rọ̀ nípa property àbí mọ́tò àbí nǹkan yẹn o lè sọ pé nǹkan mi ti ẹni bọ̀ tó bá ti dọ̀rọ̀ lóbìnrin dé máa máa dán wò o ti gbọ́. mo mọ bí ọ̀rọ̀ ọmọ ìṣe jẹ́. ọ̀rẹ́ ló ṣe é nà kò sí wàhálà. kò ní cash lọ́wọ́ tóun náà bá ní cash lọ́wọ́ ni kò yẹ kí n sọ pé kó dúró kó lè bá mi gbé délé because bóyá ìwà ìwọ̀n bá mi gbé délé. kò sún bí ni o sùn bí. mi ò sùn because mo ní nǹkan tí fẹ́ ṣe very early láàárọ̀ la. ní tí mo lè ti fẹ́ ṣe ẹ̀mí yẹn súnmọ́ lẹ́kọ̀ọ́. ó ti yẹ ẹsẹ̀ mo gba aṣọ lálẹ́ ẹni ọ̀sán eh, máa kọ́ lọ drop òun sílé màá ṣe máa lọlé. ẹ eh, máa padà sórí ọ̀rọ̀ rẹ pé nǹkan mi tiẹ̀ náà ni kò ṣe bíi ti bẹ́ẹ̀ yẹn o wà á kàn bá mi mójútó. wà á mọ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́nà jẹ́ ká máa lọ́n I trust my babe ah, I trust her so much mo dẹ̀ trust ìwọ náà òun ṣe olórí ibú èèyàn. All right, babe. I love you. Baba Àbèjì. Baba Àbèjì. Baba Àbèjì. Ah, ìyá Àbèjì, ó látẹ̀mọ̀ mò ń dẹ lóhùn mò ń gbọ́. Ah, ah. ṣé ó mọ̀ dá mi lóhùn nítumọ̀ tẹnumọ́ pé bàbá Àbèjì. Ẹ eh, kí ló dé tí wọn náà ń pè mí bẹ́ẹ̀ tó jìnnà sí ẹ? Ó ṣàṣẹ̀ sí dá mi lóhùn. Wọ́n á lẹ̀ tiẹ̀ sọ nǹkan tí wọn náà fẹ́ sọ. Kò burú. Eh, mo ní kí n pàkíyèsí yín sọ̀rọ̀ kan ni hmm. ṣe ló dàbí ẹni pé látìgbà tá a ti ṣe ìpèsè àwọn ìbejì ṣe ló dàbí pé nǹkan tún ń le sí o. ìyá àbèjì àbẹ́yìn náà ò ṣàkíyèsí. ìyá àbèjì hmm? ó jọra wọn bó ṣe jọra wọn lọ́dọ̀ ẹ̀ bákan náà lórí lọ́dọ̀ tèmi náà. Hmm. àwọn nǹkan tí ẹ wà tẹ́lẹ̀ tó jẹ́ pé tí gbogbo ẹ̀ bá lọ já báyìí téèyàn kàn máa pè lórí fóònù tó máa tàkásíà aláìsáré bá mi ṣe sẹ́ndì three aláìbámi sẹ́ndì one bay àáfi san one five later wọn ò dáhùn ẹlòmíì tó bá pè pè pè pè pè pè pè ń sìn kò gbé kọ́ ọ̀ mọ́ ìmí ìtì ẹ̀ ti bá àkọ́ mi tó o jọra wọn bó ṣe sọ́lò tó kí nìkan tó lè pa máa ṣe. nǹkan tèmi rò pé àbá ṣe sí ni pé bóyá kẹ ẹ pò kè rajà kẹ wá wọ̀rọ̀ kò fi ṣàdá kẹ ẹ wáṣẹ́ torí bó mo ṣe wà apá ti kún mi o ẹ̀yin náà mo gbògbìyànjú mi lórí ọ̀rọ̀ nulẹ̀ owó ọjà tá à ń tà ó ti ń fìdí rẹmi lọ gbèsè lọ́tún gbèsè ló sì ni ọjà mélòó gan mò ń tà tá a fi ń bọ́nú ilé. ìyá àbèjì hm? kò ń ṣe pé mo jọ lẹ́hùn mi ò kì í ṣọ̀lẹ̀ nǹkan tí wọ́n náà mọ̀ mo wáṣẹ́ mo ríṣẹ́ àmọ́ kọ́ndíṣọ̀n tó wà ní iṣẹ́ tán ni kí n wáṣẹ́ ìyẹn ní mi lè ṣe. owó lẹ́tọ̀ ẹ̀ ń tẹnumọ́ tí ò dùn mọ́ lẹ́nu yìí kí ni condition tó wà níbi iṣẹ́ security tó lè ṣe. àbò wo bóye sọ kí ni condition tó wà níbi iṣẹ́ security tí o tó lè ṣe uh-huh. ni kémi káyà só tutù nígbà táwọn onílé bá ń sùn kémi wà ní òtútù kí n má ronú kó tutù máa dì sí mi láyà pẹ̀lú ibi tí mo bá dé pẹ̀lú èjì mi ìyẹn sì kéré ẹlẹ́ẹ̀kejì tó rísìkì jù bẹ́ẹ̀ ni wípé ẹni tí ò lóògùn àríyá só máa ń jayán kí àwọn olè tiẹ̀ máa bọ̀ pẹ̀lú ak forty seven wọn gẹ́gẹ́gẹ́gẹ́ kémi wàá mọ̀ pa orí burúkú dání ẹjọ́ ṣé ọ̀pá jọ̀bọ̀n ni Hmm? fọ̀pá àtàkì ìbọn níbo náà ti ń ṣe irú ìyá àbèjì. ǹjẹ́ gbọ́ ọ̀ràn fún wíwó tó wúro ṣòro pé gbogbo tí ń ṣe security ràn lóògùn ni. kí ló wá ní jèrè. kò sí oògùn kankan náà ní sọ gbogbo wa. bẹ́ẹ̀ ni ṣé o tí ì rí ibi tí wọ́n ti ń tẹ twenty twenty one ti ń sọ́lé táwọn tí wọ́n kọ́kọ́ dè mọ́ bì kan náà. kò sí oògùn kankan bì kankan ṣé wàá rí tẹ́lẹ̀ pé bóyá wò ó sùn ní òtútù hmm. kò sí ilé tí wọ́n ń kọ́ ní ìsàwọn olówó lóhùn wọ́n kọ́ lé security mọ́ wọ́n fi tọ́lẹ̀tì rẹ̀ wọ́n fi fóòmù wọ́n gbé síbẹ̀ fún wọn wọn bá ti wọlé sọ wọn náà ti wọlé sọ kó tirẹ̀ pamọ́ bẹ́ẹ̀ ọlọ́run ní ń sọ lékì sẹ́yìn ọ̀dà ọlọ́run ní ń sọyàn hmm. kọ́kọ́ gbà yàn. Hmm, àgbà tó lè bá dé eventually tó lè bá padà kó wọn èmi náà máa gbé wọn di wàhálà sí lọ́wọ́. ah bó o ni ọmọ méjì kálàfíà ni kó àtàrọ ọ̀rọ̀ ló bá wa tá à ń sọ yìí bá ń bá bàbá rẹ sọ̀rọ̀ ẹ wọ́n ní iṣẹ́ security àwọn ò fẹ́ ṣe kò sí kò sí tó bàjẹ́ ní iṣẹ́ security báwọn sọ̀rọ̀ kò sí hmm. ní tó bàjẹ́ ń bẹ́ ọlọ́run fi ṣe ẹ̀ta wá yìí náà àpanupọ̀ àfàdúrà sìn yín hmm. pé kẹ́kẹ́ mọ́ kẹ́lẹ́ sùn lọ́nà. dadi. wo ìjẹ́ mádàyẹ ló ń ọ̀rọ̀ tá a jọ ń sọ yìí kò ń ṣe nǹkan tó kàn ẹ́ rárá ọ̀rọ̀ àgbàlagbà fàgbàlagbà nígbà tí yẹ ẹni kéèmí wá lọ fèsì ìbọn kí wọ́n á lọ falagbà bọ́n jọ ti bá fèsì ìbọn sí ni mo falagbà bọ́n ta ló máa ń ṣe bàbá fún yín ẹ má ronú bẹ́ẹ̀ dáàdì oh, ẹ lọ ṣiṣẹ́ síkírítì ẹ lọ ṣe kábà lè máa rí nǹkan jẹun kókò lè ṣẹlẹ̀ ah. àwọn náà máa fàdúrà ràn yín. ẹ ẹ rólúbì kin saying baking. Yeah, baking. Yeah, baking, baking. Mm. Baking, baking, yeah. Mm. Yeah, yeah, baking, yeah. Baking, baking, yeah. Baking, baking, yeah. Now, kí ni fèsì ìbọn ẹ máa ma fàdúrà jagunjọ? Ìwọ ò ṣe ní kí ìyá ẹ lọ kí ẹ máa fàdúrà jagun fún yẹn. Iṣẹ́ ọkùnrin ni bàbá àbẹ̀. Obìnrin ṣe security ìyá mi. Débi débi pé iṣẹ́ tí kìíní eh. bá ṣe gan àwa náà láàbù. Ló máa jẹ́. Màmá rò. Ah, kí Aládé. Mo ti gbọ́ torí ìtẹ́. A ní màá bọ́ sọ lóde. Torí ìtọ́mọ tèmi màmá rò. Ẹ eh, gbúrò kankan kọ́ kó o. Ó dà máa ṣe torí ìtọ́mọ mi máa ṣe. Ẹ̀hẹ́n. Eh, Ó ṣe ń darí. Ah, ẹ pẹ̀lẹ́ sà. Ah, ẹ kújọ́ mẹ́ta tí ó dẹ̀ wá sí àtìrí yín bíbà yìí ó tọjọ́ mélòó ẹ̀yin tẹ̀lé sọ pé à ẹ̀yin lẹ́ ń lọ ẹ̀yin lẹ́ ń bọ̀ yẹn àdẹ̀ padà gbúrò yín mọ́. márùn nùrùn márùn nùrùn àmọ́ pé tara ara náà ń sọ fún wa gbà tọwọ́ oorun yẹn bá mi títí títí títí títí báyìí ó wà kí ẹ̀mí ara mi ó dá mi gbálẹ̀ straight. ọ̀rọ̀ ìlú yìí ò sí tẹ̀lé àwọn náà sọ pé ẹni tójú ò pa tórùn ò pa ìṣẹ́ ni ó pa tọ́ba tó máa ní kéèyàn máa rìn náà ṣé ká máa rìn dẹ́sàtì ni. ẹ wo téèyàn bá ní kéèyàn dúró kí bòjì náà fi rọ̀ kéèyàn tó rìn kò ní rìn kankan ṣe kan. àtàìmọ̀ ni ọlásìkò kọ. ẹ mo máa ń pẹ́ kó ń sọ lásìkò ẹ mo ti rí wọn ti pẹ́ mo rí pẹ́ jọra ni mo dẹ̀ rí pé sábọ̀ tó wà lójú wọn náà ló wà lójú ti ọ̀dọ̀ yín náà. èmi ò dá wọn mọ máa ń gbórúkọ wọn. nígbà tẹ bá ti bá mi rí wọn ẹ bá mi kí wọn kàn kú jọ mẹ́ta. kí wàá ní kókó kan tó gbé wá. ẹ ṣe n tó mú mi wá ni pé mo fẹ́ try padà bóyá tẹ́tẹ́ mi lè jẹ bóyá wọ́n sì lè gbà mí nǹkan tí mo ṣe padà wá nìyẹn. tẹ́ ti padà wá. bẹ́ẹ̀ ni. ẹ wo èmi náà lè fi ọwọ́ sọ̀yà pé bóyá a lè jẹ àbí a lè jẹ ṣé pé a ní supervisor gardener lèmi irú ilé ìtẹ̀sẹ̀ wá sí èmi náà ṣe máa wọnú lílọ màá ṣe máa bèrè pé à ṣẹṣẹ wà lẹ o àbí ṣe kọ́lọ̀ ń jẹ́ kí adé orí yín kó mu ni o. ẹ wo tó bá jẹ́ pé mo bá supervisor ń dẹ ẹ jọ nítorí Ọlọ́run ọba ẹ bá mi pè wọ́n ẹ̀jẹ̀ ń bá wọn sọ̀rọ̀ bóyá wọ́n lè ṣíjú àánú wò mí ẹjọ́ àwọn lẹ́pẹ̀ ní adékẹ́lẹ́pẹ̀. adéorí ọ̀kìnì. kò ń ṣe tẹ́yẹkẹ́yẹ. kò ń ṣe tẹ́yẹkẹ́yẹ ah, happy birthday ngbà náà sixty five years birthday on uh, on the two. mi sọjọ́ bi. ah sìmẹ́yìn lè sọ pé adéorí ọ̀kìnì yìí ó ó ó orin bàbá <laughs> ẹ pẹ̀lẹ́ àánú la rí gbà àánú ni. wọn yọnu sí iná ló jẹ kẹkọọ Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun láti mọ sí yọnu tí bá gbé gbàjú fún yẹn bọ́tà padà. bẹ́ẹ̀ bá tiẹ̀ ti gbá mi lójú ìgbájú Ọlọ́run ọba ọba yìí náà. ẹni pé ẹni kọ bẹ́ẹ̀ dì ní. ó ti ẹ jẹ́ kí n tó wọn wá. ẹjọ. irọ́ ẹ̀ bá jò lọ receipt ni ìyá wa ìyá wa ẹ má bọ̀ ẹ láti àwọn kò wá sí lọ. àwọn aláṣẹ àti olùdarí lè gàngàn àwọn ni mo lọ kó wáyé. ó ti ń bọ̀ olùwàṣẹ last time tí mo wá mo sọ pé aṣọ yìí ó jọ ti àwọn road safety. ẹ̀rọ VIO ni. VIO. Ah, mo ti ṣe VIO rí. Ah, oògùn náà fi lé mi kó mbẹ. kí ló ṣẹlẹ̀. Ah, mo kálá gan ni. ẹ máa dájú nìyẹn. Eh! mi ò kí ń rẹ́rìn. ẹ máa máa hùwà ká èmi hmm. ẹ̀jẹ̀ lójú bíi tàbásà ni. àbàjọ <laughs> mi ò kí ń bẹ́bẹ̀. irọ́ ni o wa. <laughs> mi ò kó báwọn ọmọ nàìjíríà lè fi olé mi kó lẹ́nu tẹ́. wàá ẹ mo hmm. padà bára bilẹ̀ ta. à ah, wọ́n ti dé ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́ mà. mi ò gbọ́. màmá ọ̀gá bíi ti báwo kan wọ́n ń ṣe màmá ọ̀gá ẹ pẹ̀lẹ́ mà. àwọn ni supervisor bí àwọn náà ni kókó bí wọ́n sì wà gbogbo palliative nílé ọwọ́ wọn ló wà tó fi mọ́ kissing. ẹ kí ló tó mọ bí ayélujára yìí. ẹ má bínú wa ẹ má bínú wa. ẹ ra àbọ̀dá ilé ni wọ́n wá ṣe. wọ́n wá ṣiṣẹ́ ní páàmù náà wọ̀. bẹ́ẹ̀ àkàrà mi dẹ. ẹ àkàrà tí wọ́n dẹ̀ wọ̀ yẹn inú kó jẹ́ pé wọ́n lò fún lọ́nsìn àbí wọ́n lò fún. ṣé wọ́n ìwọ o lè ṣiṣẹ́ níjà. Ah. why not egun wà lára mi. nígbà tí ẹ ṣe apààyàn lásán nígbà tí mo ṣe báyìí gòkè. ẹ ìgbà tí òkú ah, eh, eh. obìnrin ni ẹyin bí ẹ tó wá sẹ́rìn ni ẹyin bí ẹ tó wá sẹ́rìn ni ah, ah, ó ti tó. ẹ pẹ̀lẹ́. àwọn arígbò ju ege àwọn bàbá ti ṣe ìdáná òdì níṣẹ́ bí. nígbà tí mo tún ṣe báyìí stop. Hmm. ẹ má bínú ẹ ẹ pẹ̀lẹ́. olóò lè ṣiṣẹ́ ń bí. bẹ́ẹ̀ni. ìlú rẹ̀ nǹkan tá a máa ṣe ni pé máa ṣiṣẹ́ ọ̀sẹ̀ kan kí n fi wo lóòótọ́ yóò kájú òṣùwọ̀n tó bá wá ti kájú òṣùwọ̀n ẹni bá wà máa ṣe gẹ̀tì máa ń lọ́dọ̀ wa ń bí ibi ló máa gbé o ó bá ti níyàwó pa fún ìyàwó ẹ wa eh. ó bá sì ti ah, ọmọ mélòó ló bí náà. ọmọ méjì ni mo ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ọmọ fọlọ́mọ. Mm. wọn á ṣe ìbejì ọ̀tọ̀ọ̀tọ̀ náà bí wọn. ìbejì náà. ìbejì bẹ́ẹ̀. bàbá rẹ̀ ṣé wọ́n pèsè ìlú ọmọ ní ìbejì. ẹ má bínú níjọ́ tí mo ti délé ìṣó pé mi yá méjì. àyè mi ò mọ̀ pé bí àwọn adigun gbòdù èmi ò mọ̀ pé àwọn adigun gbọ́dọ̀ yìí kọjá. o lè bí o lè pé mi yá ah, méjì máa gbọ́ jàre wàá wá fún ìyàwó àtọmọ méjèèjì wàá kó ìbí ló wàá máa gbé. Eh, eh. mo lè sọ̀rọ̀ nù ah. nígbà tí ẹ kọ́kọ́ máa bẹ̀rẹ̀ eh. ẹ ní pé màá ṣiṣẹ́ ọ̀sẹ̀ kan so tí n bá wá capable tí n bá ka ojú òṣùwọ̀n ẹ máa mú mi léyìí tèmi mọ̀ pé ẹ tiẹ̀ máa mú mi because nǹkan méjì ni mo ní mo wà lóyà mo dẹ̀ wà competent náà láti ṣe. ilé ah. ìgbà máa mú mi ronú o. báwa lóyà láti ní ogbó yìnbọn ó bá gbogbo sọ yẹn nígbà tó yẹ. ẹ ẹ ẹ máa gbọ́ pé bọ́dà ṣe gbọ́ yóò bá dé nu. ẹ máa gbọ́ tó ah, máa sọ pé yẹn wà lóyà. ẹ túmọ̀ lóyà eh, àti ìyáfà eh, eh, yẹn. ẹ jẹ́ ń lọ bí tí mo lọ mọ́ ẹ jẹ́ ń lọ bí tí mo lọ mọ́ ọ̀sẹ̀ kan tí mo ṣe ṣèbí wọn á kówó yẹn fún mi á lè wúlò fún. sẹ́wọ̀n pé téèyàn bá fẹ́ ra súyà lọ́wọ́ ọmọlá ẹ̀yàn máa ní àbókí give me test téèyàn bá jẹ bóyá ọ̀rá ló tà fún yẹn ni àbí sẹran kò bá àjàjà èèyàn ní fún lówó ẹ máa bá ti yín lọ nà iṣẹ́ ọ̀sẹ̀ kan yẹn ẹ fẹ́ ṣe fún give away fún oh. ilé mi. free ni tí wọn ò bá ti mú mi. wọn tó bá ti mú mi ẹsẹ lọfẹ nù. wọn à lè san. Ah, ah, hmm. tí a bá bọ léèrè ṣó máa mú káàdì gbàgbé ó máa mú wọn pàápàá olórí ó máa gba káàdì wọn máa fún káàdì wọn. wọ́n bá sì lọ ra gàrí lọ́jà ó bù sẹ́nu ó mọ̀ ìtọ́wò nìyẹn afẹ́ tọ́ ẹ̀wọ̀ ọ̀sẹ̀ kan. kò sí gbogbo èèyàn tó lọ sọ́jà lọ ra gàrí náà ló wọn torí àwọn ní ọ̀sà òkè ń jẹ gàrí àwọn tí wọ́n fún ní káàdì ó lè mọ́ bo káàdì nígbà tí ó ṣe lọ àwọn òṣùnà ti fún tó ti yé yẹn nǹkan tí mò ń sọ. ẹ ṣe gbọmọ ẹ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ṣe mọ. ọ̀rẹ́ máa bẹ̀. tẹ́fẹ́ ní kí n bẹ̀rẹ̀ sí i ó ti yá ẹ bẹ̀rẹ̀ láàárọ̀ la. àárọ̀ la ẹ ṣeun gan ma. ẹ dúpẹ́ lọ́wọ́ ìyá o bóyá bínú ti rí lóbi yẹn o mo sọ wo àǹkárá yín mo ń wọlé sí yín mo ń wọ àǹkárá yín mo rí i pé omi kan náà ni wọ́n fi pa méjèèjì papọ̀. arákùnrin mo lófin o. òfin wo tún ni. òfin náà ni pé aṣọ tó bá fara gba aṣọ tó bá wọ̀ ìgbọ́dọ̀ rí lọ́rùn ẹ̀rù bó bá ṣàkíyèsí wàá ah. rí pé aṣọ ó yàtọ̀ gédéńgbé aṣọ àwọn tí àìwò ni. aṣọ ìpín làwọn sọ yẹn kò ṣeé fi bo. aṣọ ìpín ní ìpín. ẹ ẹ ẹ jọ ẹ hmm. bá mi bẹ̀rẹ̀ lọ́wọ́ sí ẹ kí n bá wọn ajẹ́ gbogbo àwọn tán sí kíní kan bẹ́ẹ̀ di àbí twenty kíní kan. àbí bá báwọ̀ yẹn ṣe bí irú yín báyìí. nígbà tẹ́lẹ̀ kí n bá yàn wá sọ pé. nígbà tẹ́lẹ̀ à ń sọ pé ìkáwọ ẹni tó lẹ́yìn ìkáfọ́ ọmọ fún tó gbẹ́lẹ̀ ṣé bí ìtọ́jú gbọ̀nà kù láwá sọ. àbájọ tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ pàtí aṣọ òkè ńlá tẹlifíìn máa ń yàtọ̀ sí tẹlifíìn. ẹ̀sán náà tẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe fifty three fifty three kan ṣe recently. yes who's there. derin. àti derin ẹ wọlé. oh, fine. Look at oh. you. Mo <laughs> ṣe mo pé nǹkan tẹ́ ṣe ò dáa. Ah. Láti ìgbà mo ti dé, ké má lè wà ni sí mi kó dáa o. Ìdínú ah, mo pé tí màmí bá ti wà bí, èmi máa wà ní ṣọ́ọ̀bù. Ojoojúmọ́ mo máa ń jẹ ọ̀rẹ́ lọ pé ah, mi ẹ jẹ́ wáyè kí n lọ kí bọ́lá. Mo ni torí pe, mo sọ fún yín pé mo bá yín ká àwọn ọkọ̀ bọ̀lẹ̀ ṣe wà. Yéè! gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ ìkan ah, tó ṣàmà gbé mi wá síbí look at your cheek yeah what did you buy for what did you buy for. everything ẹ wo ẹ kàn rọra lọ síbẹ̀ yẹn kí ló mú nǹkan tó rí nǹkan tó bá ti láìkí kẹ̀kọ́ mú. anyways ẹ wo aṣọ mi ò lè gbà yín but bàtà bag nǹkan tó bá ti wọ̀nyí ni kí wọ́n. Ah, tó bá ń hàn owó ẹlẹ́yìn ṣe ọ̀hún á gbà mí. ẹ eh, ibi báyìí Àwọn waist trainer. Irọ́ ni. Àwọn waist trainer. Ẹgbẹ́ waist trainer sí ìgbà yìí lọ. Àwọn tí mi sì kọ́. Ìgbòho i gbẹ́sẹ̀ rẹ̀. Náyà lókè ìmọ̀ sórí lè gbé lè gbé àgbórí ìdánù. Mami. Ọ̀pọ̀. Yeah. <laughs> Ah, ẹ kú ṣẹ́. òṣìṣẹ́ tán lọ́dọ̀ ọ̀bọ́lá ni. òṣìṣẹ́ tán ní kí n ṣàwọn ní wọ́dúrò kí n máa kó nǹkan òun aṣọ òun abáǹkì òun àdébàbí tẹ̀ ṣe ń ṣe wípé. rádaràdà kò mọ tó kàn ń wúrẹ̀ láwùrẹ̀ sunkún ń wúrẹ̀ láwùrẹ̀. tí ò ṣàgbàṣà. báwo ni kò báyìí. kò ìgbà kó bá ṣé òwò glove kò tó gbà rọ́bà dáàbòbò àṣùmọ̀ ah. pé rọ́bà dáàbòbò oríṣi méjì wà tí kíní wà tọwọ́ méjèèjì wà ó wà ló kankan náà. mo kọ ọkọ náà ló wà ní. ọmọ ìfẹ́ kó bá mi ó fẹ́ kó bá mi. lójú ṣẹlẹ̀. Ah! kí ni ìṣe ẹ̀ ah! ó máa ń lò mọ́ ni àrùn burúkú tó wà lára ẹ̀ ó máa ràn yàn má má kó bá mi máa jọ torí ọlọ́run. bí ara ló wà kó ṣàlè afẹ́ tí nǹkan tó ń lò. Eh! ẹ̀jẹ̀ ní gbogbo ẹ̀ kí ni èmi gan tó wo tó bá jájà àgbà àtìkù hàn à ó jọ àkóbé mi lò bóyá kò yàrá rò fún ọmọ là tó bá ti délé. akọ́ tó fi jẹun síbi òwú ẹ̀ fi jẹ òyà kí ẹ sọ fẹ́ mi nínú ìgbòho àkóbá mi. máa ṣàlẹ̀ tẹ̀. Baby, yeah. how are you? Yeah, I'm good. Don't call me. Okay. How are you? Yeah. Good, good. You're right. How are you? I'm good. Only day. Yeah, no, but you're looking good. Thank you. Where did mommy go? <laughs> Oh, not just in the mommy, not this in Ah. Uh. Uh-uh um, grandma ńkọ́? Ìyá cook. I'm wà ní kitchen. Oh, good one. Ó ti dàbẹ̀. Ọmọ wà hmm. around. Ó the ti meet ẹ so. My wife fẹ́ introduce ẹ Oh, ah, okay. That's no problem. All right, a minute, please. Okay, bro. Àbúrálì lèyí, lórí ìjẹ̀mẹ̀, mo ní gbogbo ẹ̀ tó ṣe ìgbà délé o. mo ti gbọ́ mọ́. ẹ̀mí dájì. kí ló ṣẹlẹ̀ mo ní pé ìdùnnú ló gbé wọlé. bẹ́ẹ̀ni ọkọ mi ti wà rán mi. lọ́dọ̀ yé alọ́ ti bá jẹ́ o ti wà rán mi o ti dé àbí o bọ̀. o ti dé so grandma kílẹ̀ sí. ẹ mo ti ẹ fẹ́ ṣe ṣe ṣe kí ni kí n ṣe. ewu ẹni oúnjẹ tó bá ti máa láìka èsì kó dùn dáadáa. ọjọ́ èdè ọjọ́ ayọ̀ mi jẹ́ mú wa. <laughs> àti dèmi thank god pé wàá rán nígbà tó kọ́ mi dé so ẹ máa lè fi yẹn tó kọ́ mi. <laughs> ok ok ok ló mọ ló mọ pé. ní ojú ibi sí ẹ lọ. èsì kò dùn dáadáa. ẹ ká ṣe láì sí ló máa ń yá. ẹni tí ẹ ṣàṣìṣe kò dùn. àṣẹ kò lọ pọ̀ mo bọ̀ ẹjẹ̀ ń tẹ̀lé mo bọ̀. wá gbèrè. ẹjẹ lọ kí mo bọ̀ mo ti bọ̀ mo ti máa sùn mọ́ o. wàhálà gbèsè ó ń lò wọ́n irú ilé gbọ̀ngàn wa yìí ṣé wà lónìí kò rí rárá rárá irú àrùn burúkú tó wà lára tẹkọtẹ tí ì bá tú ọkọ nǹkan nínú ẹ̀ ṣe ọtẹ lóhùn ṣe mọ́ràn mọ́ mi wà ní kó. àríkọ́ṣe ni mí láwùjọ àgbà èmi àgbà tó fi ń ṣàdúrà fún un ẹ wo bí ẹlẹ́rìn kọ́ lọ́ọ́ má jẹ́ ń dàrí sunkún lójú ọ̀tá tó omi ò tẹ̀gbẹ́ tẹ̀gbẹ́. ibùba ilé wa. ọkọ bí mo wá jáde mo wá gba tẹ̀gùn ni òtútù ló lè yẹ pọ̀jù bá a dẹ̀dẹ̀ ká ló èsì alágbára ò ní bá ìyá mú sí àmì wá bí oòrùn tó dọ́dọ̀ mi bí mo ti gba tẹ̀gùn díẹ̀. ẹ̀wọ̀n ẹni sùúrù jàre gbọ́ tèmi ọkọ̀ ọ̀bùnlá yóò fàìn gan-an ó sígun rẹ̀ wo skin ó dúdú ó dán. sọkọ bọlá kì í ṣe fífàyè nìkan ó gbé dání gidi ni owó burúkú wa lọ́wọ́ ọmọ ah. ọmọ olówó ni bàbá ẹ. màámi ah. màámi ẹ dẹ̀ ń wò wá ẹ̀ kí ni èèyàn lè ṣe tí àwọn àwọn méjì máa kọ̀ fún dáwọ́ ẹ kí mi tiẹ̀ fẹ́. ìtì ọ̀gẹ̀dẹ̀ tí ò tó wọn àlọ́ dábẹ́. ò ṣe. wọ́n dé mi dá yẹn lè wá ṣe kí lè wá ṣe. Ah, ah, ẹ̀tàn ni ètekéte ète lèmi máa fi bá lò àmì ìṣòpè ó ti délé ọkọ ẹ̀ ó lọ sùn oúnjẹ kan bẹ́ẹ̀ àwọn àwọn lásán oúnjẹ. àyàdomi lu bẹ́ẹ̀dì ah, mama cook. èmi ilé ìwé mọ́nàpọ̀ lọ́mọdé ní láàkáyé mọ́nàpọ̀ lónìí tí n bá fẹ́ sọ pé mo fẹ́ sókè dilẹ̀ sí lọ́wọ́ ẹ̀rọ ni ẹ imagine pé bọ̀bọ̀ yẹn wá jẹ́ àná yín ọkọ ọmọ yín ah, ah, ó pọ̀ ẹ̀ ti fáìn. èyí náà lè fi ti ara yìí lákàtà ìkan náà nìyẹn ah, ọmọ dúdú rẹ gbẹ. sẹ́yìn lè máa ní kí bọ́lá lọ ní àbí bàlẹ̀ ẹ̀fẹ́ ṣe bàlẹ̀ ẹ̀fẹ́ ṣe nà tí bọ́lá máa fi lọ síbẹ̀. nígbà tí mo bá pè wà ọkọ wọn lóde yìí àgàgà ọkọ ẹ tó gbé dání tó tó fine very handsome man ó ga ah, mi ò mọ tó ń fẹ́ lára bọ̀bọ̀ yẹn tó rí filẹ̀ o bá ní wá n tó dá kò sí fẹ́nìkan bó ṣe ń wọ̀n ẹ̀ ló ń wọ̀n àwọn ẹlòmíì mm-hmm. ìwọ ni kò yá mọ bó ṣe máa sọ fún nìyẹn o ìwọ ni kò yá mọ bó ṣe máa ṣọ̀rọ̀ rẹ̀ lọ sọrun gọ́kàn bẹ́ẹ̀. Hmm. ẹgbẹ́ wiri sí wiri. Hmm, ọ̀pọ̀lọpọ̀ màmá cook odò nílé ni. àyà da gbogbo mi ah, ah. sílẹ̀ sórí bẹ́ẹ̀dì ìyẹn àyà lè. bí èkó kí n máa fún fóònù mọ́nítọ̀ kò ti débẹ̀ báwo lọ ṣe rí. Ah, ọ̀pọ̀lọpọ̀ mo gbà mo gbà fún ẹ mo gbà fún ẹ. àmọ́ àmọ́ àbáyé kò sí mo ti padà lọ́kọ àpẹkẹ tó jẹ òun tẹ̀mí jẹ́ bàjẹ́ àbùkù ìfà pẹ̀lú owó tó tún wà lẹ̀ láti ẹ̀tún ní ayé àwa ṣe. Ah, olùwà láyé lójú bá fún mi hundred hmm. owó ẹ̀kílẹ̀ yìí àpò mi ní fifty. Ah, màmí ẹ lọ́pọ̀ lọ́pọ̀ lóyún ti pọ̀ jù. èmi kọ ọbí mi ní ọgbọ́n mo dàgbà sílé àwọn hmm. lóòótọ́ ni mi ò kàwé àbí mo kọ́ mọ́ orí ọpọlọ bẹ́ẹ̀ kọ́gbọ́n orí mi gbé mi náà ò kàwé o ó kọ́gbọ́n orí mi gbé mi. mami ẹ jẹ́ kí n máa lọ máa pè yín. ìwé làgbà àbọ̀ orí wa lẹ́wọ̀n kọ́ mi o. ó tún di gọ́wọ́ o. má gbàgbé àjọsọ pẹ̀lú ohun tó fàdá ní o. mami hmm. ẹ jọ nínú gbogbo àwọn ẹrù tí ó sì kùnú lé ìrora fẹ́ fílẹ̀ nulẹ̀ ìrora fẹ́ tà ìrora fẹ́ kó lọ sí ilé wa. ẹyìn kẹ́hìndé ọlọ́run má ṣe ẹ lákò tí lè ta. torí pé à ń lọ lé tí wọ́n ti gbà á ṣiṣẹ́ tán ní akẹ́bí kára wá nísìn oléwò la fẹ́ ta. ìyá yín ló ti sọ ọ̀tàn fún yín pé wọ́n ní kí n kó gbogbo ẹrù kí kí n dàálẹ̀ kí n máa bọ̀ nílé ibẹ̀ yẹn àbí. gbẹgbẹ́ni dandan tí tábà tẹ̀ wá lọ bẹ̀ tí òde bá lé wa níbo la máa fa bọ̀ sí. àbí tí n bá kọ́lé ṣé wọ́n sọ ẹni tó fún ilé ìṣẹ̀lẹ̀ láti pè mí. ó ṣe pé ó ṣe pé bọ̀bí kápẹ́lẹ́ ikọ́ e èmi ń sarungún. ẹ ṣé èyí sọ fún wọn pé ilé tà lọ bó ti rí ẹ̀yin náà lọ sọ pé ibi tí wọ́n fẹ́ fún wa o ilé tó gbìyà rẹ̀ ni mhm. tó fẹ̀ tó ṣe dáadáa wọ́n pẹ́ lóun tóbi ibi mhm. tí wọ́n sì fáwọn náà sì tẹ̀jú díẹ̀ ṣáwà máa lọ ní ìsáà ní pọ̀wọ̀n kọ́dá irú tẹlifíṣàn yìí ṣe ya gbé dání mhm. ó dá wọ́n fún wa tẹlifíṣàn bẹ́ẹ̀ ah. a lè gbèrú tẹlifíṣàn eléyìí lọ jèrè ọbẹ̀ eléyìí bí ìgbà téèyàn kan lọ dá pàǹtílẹ̀ sí ah, plasma ni ṣàtàkọ́ géta ni ọmọ tí mi fẹ́ fẹ́ nu òdì sọ̀rọ̀ sí ṣáàtà ṣáàtà kọ́ bremọ ni àríwá dáadáa ẹ kàn má dá ló ń jẹrè gbó ìyá ẹ ló jọ ìyá ẹ ló fi wété wété wété wété ìyá ẹ ló fi jọ ẹ ń tó jọ mi rè mí ò lè jọ ẹ má jọ mi o má jọ ọmọ jọ dádì rè ìyá ẹ ló jọ ìyá ẹ ló jọ ẹgbẹ́ ẹrù kẹ kó bí bí bí bí kẹ kẹ kẹ kẹ kí ni. mọ́mí ẹ̀rù ń bà mí láti súnlé tóbi ẹ̀rù ń bà mí kí nǹkan tó ń ṣe mí kó má tún lọ ṣe mí níbi bẹ́ẹ̀. come on kí ló tún sọ̀rọ̀ báyìí i mean bàbá ti ṣe kí ni sí like two months ago and kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ṣó ṣẹlẹ̀ ńlẹ̀ ni ẹ eh, so what are you talking about? Eh? Ah, bọ́mọ mi ó ti dàbí trauma like ó ti ń ṣẹlẹ̀ ní ìrora. and i am saying to you as your mother fi ọkàn ẹ balẹ̀ gbogbo nǹkan tó ti lọ sẹ́yìn kò tún ní gbérí mọ́ lágbára ọlọ́run. amen. Ah, jẹ́ kó pọ̀ ìbalẹ̀ i mean ìwà àti tóbi you guys are destined together. Ah. eh? so go to his place have fun enjoy ara yín kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ọlọ́run ti gbàkóso a dẹ̀ ti dúpẹ́ so take out all the fears ṣùgbọ́n nǹkan tí mo sọ fún ẹ sìn. ok mhm. Ah, ó dẹ̀ ń sẹ́pẹ́ rúmbẹ̀ rúmbẹ̀ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ọlọ́run ti ṣàánú mi irú yìí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn yẹn mi ní rírú ẹ̀ mọ́ so everything is fine now lọ bá boyfriend ẹ̀kẹjọ ní nice time o gbọ́ and take off that face uh-huh, that's my girl where's mommy's hug. abaniláyé jákùbí gbogbo ẹ̀dá ẹni ló ń nìyà omi mi gbẹ̀mí ọ́ ẹ̀dá mi lẹ́yìn sáwọn ní ayé ṣe. kádàrá ẹni o ayé ni ní kí ni ṣe yé káyìdé táíwò ṣiṣẹ́ nǹkan ò ṣe yín eléyìí mọ̀ síbi tẹ́ ẹ ti mọ̀ tẹ́ ẹ mọ̀ ti lè wẹ̀ omi báyìí mọ̀ kan ni wọ́n wẹ̀ ṣé tí ń dùn yín ni ó yá ẹ ṣe omi yẹn rẹwà sọ wá fẹ́ bẹ́ ní àbí. tẹ́tí ń dùn yín ni. ríra mi ọ̀rẹ́ mi náà ríra mi. wíwá wà ní wíwá wà ní. lọ́wọ́ kí ló dé kí ló dé ọkọ mo ti rí i tí wọ́n mirin tí wọ́n ẹ fẹ́ kó sínú omi yẹn ni ẹ fẹ́ dọ̀tí ẹ ẹ ní pẹ́ tẹ́ ó kù ṣẹ́jú kan tẹ̀ tí máa yánu orúkọ tẹ̀ ṣé ibi tó fẹ́ lẹ́bọ̀ṣọ́ yín ṣan òun lẹ̀ ṣọ́ yìí ẹ jẹ́ kó rí yín pé o ṣé sáré kọ́yìnà pé yìí ni àbálábá ti dòwò kí ló wá dé tẹ́ wọ́dẹ̀ wá bíbá oníjọ́ ṣe pálapàla ò lè jọ bá wọ́n wí ni ẹ ṣe bí aró oko ó tọ́ wọn mọ ìdára o wọ́n má pa gan-an okọ làṣọ́hùn òòdùn ṣe pé kínní hmm. níbo lẹ ti já wa tẹ́ lòkun rọrùn hmm. tẹ́ wá ṣe yàmàyàmà ń bí ẹ jẹ́ kó rí yìí pé o hmm. ibi tí wọ́n bá fọwọ́ yìí sí báyìí ibẹ̀ ni kẹjẹ kó gbé ibi wọ́n bá dẹ̀ fẹ́ lẹ́bọ̀ṣọ́ yíṣọ́ ó ní kẹba ṣọ. mo mọ kí la gbé kílẹ̀ jù kí ló ṣẹlẹ̀ gangan. kàgbàrà búra bẹ́ẹ̀ ò bá ṣe ọrí sẹ́yìn náà ṣe jù báyìí lọ́ngbà tẹ wà léwe ni àbí kí wọ́n á ní. àwọn ọmọ kẹ́kẹ́ ṣe èmi náà bá wí ni àbáwọn ọmọ. mo mọ mo ti mọ pé mo ṣí èèyàn gbà mo ti ṣe èèyàn gbà mm, mm, mm, eh, eh, irú ròbó díẹ̀ díẹ̀. tẹ́ pé kí n fún wọn díẹ̀ eh. kí n má fún wọn tán. àgbàlagbà ni wọn. kí n má jò pọ̀ jù. má fún wọn rárá. kí bá ṣe bẹ́ẹ̀ ni bá fún yín tán ni ẹ̀dẹ̀ fún ṣe tán nù anuwura bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe gan náà kí ni súdi yín ẹ ní genesis ẹ lẹ́kítọ́dù ẹ fi lẹ́sùn àyín sọnù ẹ wá ń bá ọmọ irú eléyìí ẹ bá wọn wújọ ẹ já wọlé lọ gàrí. màá kúrú bàbá yín dọ́gba. Ah, ẹ já wọlé lọ. Eh, ó fẹ́ bó gbàgbé ẹ ní nǹkan tó wọ́n yé bí ẹ ṣe ni wọ́n mọ́ tó kọ́ ṣe. ẹ̀yin náà la múnibú ni ẹran àbí ẹ. ó dáwọ́ lọ́wọ́ bàtà kó dáwọ́ lé lọ́jà mo ó padà wá ó padà wá. mi ò wá wẹ̀. já wọlé lọ. ẹ olúwẹ̀rí ẹ lọ wẹ̀ lulẹ̀ ah, ó jọ odò àṣẹ. ẹ wo ìkìlọ̀ ńlá lélẹ́yìí o èmi wà ní yín mo dẹ̀ ń kìlọ̀ yín o ẹ sọ wá gbẹ́jẹ́ yín mọ́wọ́ o ọ̀fọwọ́ tọ̀ yín rárá. bàbá àbèjì ojú ẹ̀ mo tí o mi dá rárá mi náìsí o ah. tí bá túlẹ̀ pẹ̀lú wọn tí bá túlẹ̀. ìwọ agbọ́ o mú wọn sínú yàrá kó wọ́nu aṣá o. ebi dẹ̀ wàá rè èkó pọ́nbélé ni mí màá jẹ́wọ́ ọmọ èkó fún. bàbá ọ̀dọ́gba. àwọn òrèbè méjì bí méjì. Hm? ẹ kó rí pé o ìdẹ̀fẹ́ gbà ẹjọ́ yẹn o o. ó rè sí grass náà gbélé grass ni. sẹ́wọ́. ìṣe yà. ti yé mi ma. àwọn ọmọ <laughs> bọ̀bọ̀ she kan tún gbé another shot mi wá. ah go lè sún go kò lè guy jọ bá no no no no no Emma Emma, ẹ má jẹ ká I come in now i'm tired Emma, lè ti mọ̀ tí uh, mo rí kó sí apẹ̀sẹ̀. àná drive. that's fine Emma, mọ̀ pé o ti yọ̀ ó sọ̀rọ̀ kan sí mo fẹ́ drive lọ síbò. to my house. no o oh, drive lọ sí anywhere lálẹ́ i'm taking you to my house òbí wa ṣorí mọ́tò ẹ̀ ibi ló máa sùn tó bá ti di ọ̀la a máa wá gbé. no you can't drive yourself come on gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu náà. nǹkan tẹ́mi tẹ́ fi ò ní í pé. Um, bóyá kí ìwọ máa lọ wájú so ẹ so mọ́tò yìí mọ́ra yín wàá dẹ̀ máa wọ́ mọ́tò tí ẹ bọ̀ lẹ́yìn tẹ́ máa fi délé. for real. ẹ na o. for real. ó sọ fún ọ ní kò ní rẹ̀ ní rẹ̀ yín báyìí. Eh, pẹ̀lú bó ṣe ń ṣe yìí o ah. dẹ̀ fi pé kó kó kó kó wúrú wà bẹ́ẹ̀ kó máa náà. Ah. bí mo ṣe wà á wọ́n sùn báyìí ẹ mi ò rí àmúlẹ̀ gbé kọ̀ọ̀kan mọ́ as in ah. i'm tired mélòó lélẹ́yìí tí mo bá ń ṣe. fàájì ti bàjẹ́ lálẹ́ mi. very easy ó ga ẹ̀yin ladies yìí. o ti páàkì kó. ok ok o ti tọ́ iṣẹ́ òfin máa lọ nìyẹn. Ah, ìyá ti ló fẹ́ dákú sílẹ̀ yìí ni lílò lójú sùn sílẹ̀ kí láwọn you are not going anywhere you going to my house ilé mi ló ń lọ. Ah, mi lè fi ẹlẹ báyìí náà kọ́mọ̀rẹ́ oh. ọ̀rẹ́ dáná sọ̀rọ̀ jẹ́ ká máa lọ take care easy pẹ̀lú ọmọ ẹ̀ o. Ah, ìwọ ṣáà máa wọrẹ mi wà òkè sọ yẹn ni kẹ mójútó rárá yín. yeah yeah no problem. so be this way. Uh, be mm. careful be careful. lọ́ra o. ọ̀rẹ́ máa pẹ́ ń bẹ̀rẹ̀. ẹ ṣọ́ ṣọ́ èmi náà lọ́sìn ṣọmọ ẹ jẹ́jẹ́ o. kí ló dé mo bọ́lá mo bọ́lá mo bọ́lá. What is wrong with her? I don't know. Did she call you? No, no, ma. Mo ṣe ń rí inú mi. Mo bọ́lá. Hello, Baloke. Wọ́n lò dé dá mi lóhùn. A béèrè kan lọ́wọ́ ẹ látẹ̀kọ́ ọ̀dáwó kan sunkún ni. Ẹ ó dẹ̀ má pa mi wọ̀mọdé. Mo bọ́lá kí ló ṣẹlẹ̀ ó dà ṣé wàá ti tóbi jà ni ẹ̀sùn kí wàá ni. dájú ó tún ti ṣẹlẹ̀. ó tún ti tọ́lé. <laughs> oh my god. ọlọ́run ta ni mo ṣe gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ẹ ta ni mo ṣe tó fi ń kú báyìí tó fi ń pa mí lẹ́kọ̀ọ́. ṣé nǹkan tó ń ṣàlàyé sọ fún mi sí ni pé bàbá ò sí nílé. bàbá ò sí nílé wọ́n lọ pàdé àwọn wo and how long will it take him to come back ìgbà ọ̀nà máa dé. Hmm, ó máa tó ṣùpá mẹ́ta kí bàbá tó dé. what does that mean o kí ló ṣùpá mẹ́ta. ó yẹ kó tó oṣù mẹ́ta nìyẹn. o oṣù mẹ́ta náà máa fi dé àbí kò sí wàhálà èmi náà ti mọ̀ pé four one nine ni wọ́n wọ́n ah, just just keep keep your mouth shut n sọ̀rọ̀ n sọ̀rọ̀ what is wrong with you gbàtọ́ tí ń béèrè five thousand naira mo ti mọ̀ pé ebi ń pa wọ́n ni owó tẹ máa fi ṣe bẹ̀lẹ̀ ń wá àbí kí ni nǹkan tí mo lè ṣe fún ẹ gan-an ṣèríkà ní pé kì í ṣe pé mo ro ti ọlọ́run ni i should get you arrested ṣọmọ kan tó ń jẹ́ bẹ́ẹ̀ máa fi ọlọ́pàá gbé e by the time tí bàbá ẹ̀ bá dé wọ́n á wá gbà ẹ̀ sílẹ̀ èyí jọ́gbó gbígbẹ́ ní oṣù lọ ó ṣe ọmọ rẹ̀ sọnù ní idiot èyí ṣe kò sí. Baba. Fábùn ṣé o ti kóra rẹ̀ lọ. sórí ọ̀rọ̀ arábìnrin wọn à mo ti gba ìkìlọ̀ lórí rẹ̀ tí bá sì lọ kọ tí ọ̀gbọ́n ìsí ìkìlọ̀ à èmi ò lè wá gbẹ̀rù ẹlẹ́rù kègbé lórí ìwà fàtẹ̀mí kọ́wọ́ ohun tó ń ṣe ọmọ rẹ̀ tí bá ní ṣíjọ́ adáwọ́lé àfàìmọ̀ kó má jòrí rẹ̀ ní padà sí. má dáwọ́lé. Hmm. bàbá àbèjì bàbá àbèjì ẹ wo ọ̀rọ̀ yakuku ti wá sú mi o. ẹ wo ẹ̀bẹ̀ mi pé yakuku níbi tí wọ́n ti ń gbọ́ àbí kí ló wá dé náà ẹ dákun ẹ wo ráìsì tí wọ́n bù fún mi ẹ wo ráìsì tí wọ́n bù ṣe eléyìí gan tó dìrì kákan láti ẹ̀wá sọ epo pupa náà ta náà búbu epo fún bígbà tí èèyàn fẹ́ tapo sórí èṣù kí ló dé. ìyá mi mo fẹ́ kó tèkì ọ̀rọ̀ yìí zọ mo fẹ́ kó tèkì ẹ̀ sí dáadáa. òru náà rè é wò sọ̀rọ̀ wo lè pé láàrin báyìí. mo mọ mo mọ ìyá tá à ń sọ̀rọ̀ ẹ̀ mi ì dẹ̀ fẹ́ wàhálà ẹ̀ lọ́wọ́ yìí ṣó ti yẹn sì jẹ́ ká máa pẹ́ra wa. Hmm ká máa pẹ́ra wa bó la ṣe á fẹ́ pẹ́ra wa ó dà ṣé bí inú oúnjẹ tí wọ́n fún wa ebi ń yọnu owó oṣù wa ẹ tí wọ́n bá wá yọwọ́ inú oṣù oṣù wa kí ló ń fẹ́ fún wa. wọ́n fẹ́ fi fi pa pátá nìyẹn tó kọ́ kúkú tiẹ̀ máa yọ ọgàn kọ́ máa fún wa lóúnjẹ ká máa jẹun fúnra wa. ẹ kí n ti hàn gangan sáwọn náà nílé ní àbáwọn náà lóúnjẹ alára lọ́rọ̀ òru wọn ló kó òsùn ó kó àìsàn ó kó àìwo kí n ti wọn. ọmọ pé ìgbà a máa dẹlẹ́rù tájí ni fi Eh, bóyá kí n wá ọ̀nà kí n lọ bá ọmọ ọ̀gá sọ̀rọ̀. torí hmm, pé ojú yẹn tutù ó lè take nǹkan easy àbí kó sì bá mi bá wọn sọ̀rọ̀ pé kó jẹ́ ká wà òkè lórí jíjẹ mímu àwa mẹ́rin ni. àbí bọ́dà ṣe fẹ́ ṣe lè. èmi nìkan pẹ̀lú ráìsì mi mi èdè yó. mo mọ ibi torí rẹ mo ṣe ń jàjà tí mò ń jà yìí. ẹni pé. torí ẹni mo ṣe ń jàjà tí mò ń jà yìí. torí. torí tiẹ̀. ìwọ nǹkan dandan ló ń jẹ sáà ní jẹun òòsà lẹ́nu ojoojúmọ́ ní gbẹbọ bá a bá sì kọ tá a bá fún ikú ni ìsàrùn. ẹkẹlẹ rí tó wá ń sọ pé ìdèbídè yí ẹ ìdèbídè yí ẹ. kò lè tó wọ nìkan jẹ mọ sọdí bídébi àwa mẹrẹ rẹ. tààrà ẹni kò rò débẹ̀ tààrà tèmi lèmi ti rò débẹ̀ ìwọ náà rò tààrà ẹ débẹ̀. Hmm. mo ti gbọ́ ẹ lọ rẹ tẹ́lẹ̀ fẹ́. tààrà mi ni mo rò débẹ̀ o. kò sáré tí oníràrún síbi àrùn rẹ. ẹ ẹ sùn bí mo ti ń bá ọ̀rọ̀ mi lọ. ẹ jọ̀ọ́ mo ti sọ fún yín pé kẹ́yìn lo ẹ fún mi ẹ má lo ẹ fún mi mọ́ tẹ́bàtẹ̀ tó mi bí lọ́mọ ẹ ṣáà máa nírú mi láàbúrò. ẹ wo wọn ní ẹ jẹ́ ká fi ọlá fẹ́ni tọ́lá tọ́ sí ọ̀wọ̀ tí mo bá lè fún dádì òun ni mo gbúdọ̀ fẹ̀yìn tẹ́ ẹ jẹ ọmọ wọn náà torí pé abẹ́ wọn lèmi ti ń ṣiṣẹ́ mo dẹ̀ ní láti respect yín. rárá ìyẹn dádì ẹ jọ ẹ má lọ ẹfun mi mọ́ tẹ bá ṣe lọ ẹfun mi má dìde má má lọ. ẹ má ẹ má ẹ sọrí má ṣe yẹn má ṣe yẹn má ah. bínú. ẹgbẹ́ ọmọ yìí ni mi ẹ lówó fún mi. ó ti yé mi ọ̀bíngìn eh, mi ló máa ń fà wọ́n ah. ṣe tọ́ mi pẹ̀lú ká máa respect èèyàn òun ló mọ́ mi lára. ọ̀rọ̀ màmá kùkù ni mo wá ń sọ. màmá ṣé kò sí. Ah, wọ́n ti sọra wọn di executive producer ọ̀rọ̀ wọn ò yé mi tó bá fẹ́ fún wa lóúnjẹ wọ́n á wọ́n ráìsì wọ́n á wọ́n yẹn sínú láìlọ́n fún wa tí wọ́n bá fẹ́ wọ́n ẹ̀wà wọ́n á wọ́n sí epo àfi bí ìgbà tí wọ́n fẹ́ tako sórí èṣù ah, ah. wọn ò ní bu epo wọ́n máa ta epo fún wa ni bákan náà òróró àwa mẹ́rin dẹ̀ ni kíní yóò tó wá jẹ nínú ọ̀rọ̀ pé kó má di pé mo dẹ̀ ti ń náàgì lánàá gidi ìyẹn mo wò pé ẹ jẹ́ kí wá báwo kí n bẹ̀ sọ bóyá wàá lè mọ nǹkan tó lè bá mi bá wọn sọ. ẹ wo gbogbo ilé ìdẹ tẹ sọ fún mi kó ṣèmi lè kẹ sọ fún eré explain fún dádì. irọ́ àkúnyẹ ọ̀dà ó padà bí gbàgbé pé mò ń rìpọ́ọ̀tù mama cook ni mi fẹ́ ṣe. ok ẹ má wọrí èmi á bá yín sọ fún dádì ṣe understand so mo dẹ̀ mọ̀ pé àtúnṣe máa wà. tó bá jẹ́ pé ìyẹn ẹni tí ò dẹ̀ ní fa wàhálà kò bá dàbọ̀ ó ní ìfẹ́ kí dáàdì gbọ́. kó lé tó yẹn ṣe bí dáàdì mi ni. ní tèmi wọ́n ní pé bí wọ́n ń wí ọ̀dẹ̀ ọ̀dà kó kàn bá mi pè wọ́n kó bá mi bá wọn sọ pé ẹ máa bá wọn dọ́bùlẹ̀ oúnjẹ wọn ẹ má fi bípa ìyá àbíjà àti bàbá àbíjú wọn nífẹ̀ẹ́ mi ìfẹ́ kó dọ́dọ̀ dáàdì. ẹ wo ẹ má wọrí nǹkan èmi ni mo mọ bí mo ṣe máa sọ fún dáàdì àgbékalẹ̀ ọ̀rọ̀ gangan ló mátà hmm. so ẹ má wọrí ṣe understand hmm. ẹ fọkàn yín balẹ̀. ọ̀rọ̀ yẹn ó dẹ̀ ó calm me down àgbékalẹ̀ ọ̀rọ̀ ló mátà báwo wá ni ìgbà ó ní tíbi ta sọ yẹn. babe ṣé mo kó yẹ kí n rí mọ́mísí kí n tó lọ of course àwọn náà ò sọ fún mi pé àwọn máa pẹ́ tó tó yìí. síbi tó ń lọ jìnnà tó bẹ́ẹ̀. wọn ò sọ fún mi pé àwọn máa pẹ́ tó tó yìí so mo dẹ̀ bílí pé around ló yẹ kí mọ̀ sí wa. kò sí bọ́n ṣe pẹ́ tó máa dúró. kò máa dúró. sure. tó bá dẹ̀ mọ̀ pé o lè dúró máa lọ wá dé wọn next time. no no jẹ́ kí n dúró pẹ́ tí mo ti rí wọn last. but dúró náà um, proposal ti mo fún Popsi. Oh. kí ló ń dá dúró mo gbọ́ feedback. you should know my dad will definitely work on it. wọ́n máa ṣiṣẹ́ lórí. are you sure? of course. Ah, mi ṣáà lè máa tàn ẹ́ mi lè máa fún ẹ lófo anyways sí ìtò ní kò fẹ́ dúró de mọ́ mi ṣé ká lọ sí big city room. náà mo wà ó kí n bí báyìí ṣé mo mm. pé tí bọ́ọ̀bá ti bẹ̀rẹ̀ mo lè lọ sí big city room but for now i'm comfortable. Mm. fúbọ́ọ̀là ẹdẹ nìyẹn. ṣé mo pé mo love football but not as you ah. ìwọ làkọ́kọ́ dẹ̀ ń fúbọ́ọ̀ máa tẹ̀lé. Mm. ó yẹ kí fúbọ́ọ̀ já kọ̀kọ́ kémi wà lẹ́yìn. ah no no no mo gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ah, láyé láyé láyé láyé mi ò ní mi ò ní ṣe bẹ́ẹ̀. Ah, ah. <laughs> okay then. Uh -uh. the last time tí mo wá ẹ̀yin méjèèjì ẹwà jovial bọ́lé ní àgàgà ìwọ wáyé tó ṣe fún ọ báyìí. but <laughs> come to think of it me ti wá take note um, Kenny what happen kí ló ṣe. <laughs> ẹ wo ẹ má dá lóhùn o bóyá máa ń ṣe nìyẹn o tẹ́bí bá ti ń pa tó yẹ máa máa ṣe lélẹ̀ ó máa máa lo scope àwọn scope tí kò wọ́rí ẹ ń gbọ́ nǹkan kan ṣe. ibi ń pa ẹ o ò dé lè sọ fún mi ó dáa kí lè máa jẹ. àwọn ọ̀dọ́ lórí. ebi ń pa lóòótọ́. Èmi ò jàmàlà ń tèmi o. Rice lèmi máa jẹ o. Rice lèmi máa jẹ. Ẹ̀rẹ̀ dídí. Táíwò. Ibi ń pa wọn náà. èmi ò fúra òun tè mí ọmọ pé mi ṣì ń rẹ́rìn mm-hmm. èmi ò jà àwọn àwọn àwọn. Ah! babe ṣé wọn náà máa jẹ àmàlà wàá jẹ rice kí ló máa jẹ. Mm, rice àti plantain ti wá òkè fún mi. ẹ̀kẹ́ ni a kò dà ẹ jẹ́ sọ fún ìyá kò kọ̀ dànù fún yín. ok mo <laughs> bọ̀. Hmm. àṣé ibi ló ti ń pa ẹ ló wá fúra òun bẹ́yìn ní ìsìtọ́ndẹ̀ ti lọ dáná fún ẹ ṣé o máa lè gist mi. ẹ wo gist pọ̀ ń lọ. I trust you. ṣùgbọ́n ẹbí owó ọdún kí n kọ́ mi wọ̀ tó bá ti gbé lè máa sọ̀rọ̀. ìdè rẹ ní kíkẹ́ rí rẹ̀ kíkẹ́ rí rẹ̀. ṣe. àlàáfíà ẹ gánmá ẹ jọ̀wọ́ fẹ́ kí bá mi ṣe rice àti plantain lọ́tọ̀ àmàlà àti wíṣọ lọ́tọ̀. rice àti plantain kọ́míkì We want to rí that. grandma mm. rice at àti dòdò lọ́tọ̀ àmàlà àti ewédú lọ́tọ̀ àmàlà àtẹwédú lọ́tọ̀ ráìsì àti dòdò lọ́tọ̀ èèyàn mélòó ló fẹ́ jẹ. mama irú question wo nìyẹn pé èèyàn mélòó ló fẹ́ jẹ ah, ok mo fẹ́ lálejò ni mo fẹ́ fi ṣàlejò. bẹ́ẹ̀ ń bọ̀ ọkọ yẹn. kò wá. àlejò ló fẹ́ jẹ. màmá ẹ má rò mí lẹ́jọ́. wọ́n nìkan ló fẹ́ jẹ gbogbo àdúrà oúnjẹ ó ti ń jẹun lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí. bọ mama kí ló ṣẹlẹ̀ kí ló dé nínú ilé bàbá mi lè ń ka oúnjẹ sí mi lẹ́nu tẹ́ ẹ̀ ń bi mí ní question bí èmi nìkan fẹ́ jẹ àbí èmi nìkan kọ́ ni mo fẹ́ jẹ nǹkan tó bá wù mí ni mo lè jẹ náà. má bínú. ẹ wọ ẹṣẹ kan tí mo ní kẹ ṣe ṣe ti gbọ́ mm. and lest I forget ẹ jọ tẹ́ bá ti ṣe yẹn tán ẹ bá mi bu rice tútù ike méjì ẹwà tútù ike méjì epo òróró gbogbo nǹkan tó bá ṣàtì nínú ilé ń bíbáyìí ẹ bá mi bu sẹmọ ẹ náà dàtí ṣẹgbọn. <laughs> ike méjì ráìsì ike ẹ̀wà náà méjì kákòròrò kàképo ganíkan nínú pẹ̀lú àmọ́ ṣá o ṣé ìgbà tá a bá yọ ike ráìsì méjì tẹ̀wà méjì òróró ìgbà wo kí ló kù táwọn aráalé fẹ́ jẹ. màmá ẹ jọ nítorí tí Ọlọ́run ilé bàbá mi ni mo wà ṣòye ilé bàbá mi ò ní mo wà mi ò dẹ̀rọ pé dáàdì ń complain wípé gbogbo nǹkan tó ń ra ah mama ẹ jọ̀ọ́ torí ti Ọlọ́run ni nǹkan tí mo ní pé kẹ́ ṣe ni kẹ́ bá mi ṣe please excuse me. Ah. ráìsì àti dòdò àti àmàlà ah. ẹ jẹ́ tí n bá kọ àmàlà yẹn ẹja ni kí n fi sí ní abẹ́rùn. bó ṣe ṣe ń sọ̀rọ̀ sí mi lẹ́gbẹ̀ẹ́ ọmọ tí ìjọmọ ọmọ mi lọ wọn á ṣe kéèké kúrú abẹ́ ṣe. wọ́n máa ti dá àwọn oúnjẹ tó máa bá jẹun tó máa bá bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. máa lọ dáàbò wà á dákẹ́ ìdè rẹ̀. ẹ má nọ̀ra yín mo ti ní kọ́ bá yín dáná ṣe ti gbọ́. but Kenny next time tèmi bá ti ń pa ẹ make sure kó sọ fún mi kó ṣe pé kó máa le ju oúnjẹ wà nílé ìná kí làwọn oúnjẹ ṣe wàá máa gbé nínú ilé yìí ebi dẹ̀ máa pa ẹ. wọ́n ti ẹ̀ máa sọ ṣé o ti gbọ́ tán mọ́nàmọ́ná ebi ló máa pa ọmọdé wọn fún ebi máa má sọ. tiẹ̀ try láti smile now. Hmm. ṣe ṣàtúgbọ́. mo ti gbọ́ wọn. Mr. Man ṣé wàá lè rẹ̀ rìn? Hm? irú ẹ̀rín wo nìyẹn. ṣé ìgbà tó ní abájọ́ lè kéde lẹ́yìn kan. kàràtà. ọ̀la mo ti gbọ́ oúnjẹ tó jiná. babe ṣo ṣe ń bínú mi i'm sorry. lónà kí ló fẹ́ kí n sọ ò ń béèrè lọ́rùn pé ṣé mo ṣe bínú you are sorry kí mi má bínú sí wọ jóná báwo mo ṣe ní bínú ló love me máa fẹ́ ká jáde ò ní tẹ̀lé mi lọ ẹ̀kan tó máa máa tẹ̀lé mi lọ yẹn náà ten fifteen minutes you are done you are going home you are going home àwọn ọ̀rẹ́ mi á béèrè pé bẹ́ẹ̀ mi kọ́ màá ló wà nílé ṣé o fẹ́ kó máa yẹ̀yẹ́ mi ni and you are telling me you love me is this way you wanna love me for the rest of your life tí n bá fẹ́ rí ẹ mi ò ní rí ẹ dá mi lóhùn. babe má i'm sorry i promise to make it up to you i will. make it up to me. yes. okay tó bá fẹ́ make it hot to me now jẹ́ ká jọ máa lọlé. ẹyin náà mo lè tẹ̀lé ẹ tó bá fẹ́ kí n tẹ̀lé ẹ let me go in and change má tẹ̀lé ẹ. oh thank you baby but tell me o ní padà wálé lè ní. Ah, mo mo dádì máa sọ̀rọ̀. dádì máa sọ kí ni dádì máa ní pé kó má wá sọ́dọ̀ mi ok tó bá pé dádì máa sọ̀rọ̀ èmi máa volunteer ara mi máa bá dádì àti mọ́mí sọ̀rọ̀ pé ó fẹ́ lọ bá mi ṣeré. no kò lè tó yẹn don't worry babe next time then máa sọ ọ̀dọ̀ ẹ next time. Mm. Are you seeing someone else? No, only understand. No worry. Understand what, for God's sake? For how long are we going to be doing this? But babe, Ashima get married now. Man, she's so dread at that. Ashima get married. Let me tell you one thing. I don't think I can continue like this. I can't continue this way. Tó bá ṣe tán jẹ́ me. mi. Ah, Bolu. Bolu. Bolu. Oh, not again. Bolu ẹ eh, kò tí nǹkan tá à ń sọ lọ. Hmm? kí ni mo gbàgbé tí mi ò sọ fún yín. ẹ lè believe pé mi ò tọ́ lé mọ́. yes mo ti observe ara mi for the past one week báyìí mi ò hmm. tọ́ lé mọ́. Are you kidding me? Not at all, mom. Not even a drop. At all. <laughs> má mú mi ṣeré o. mọ̀mí mi ò tọ́ lé mọ́sẹ̀ ìgbà mi bá ìfúra mi máa kọ́ dìde lóhùn pé kí n wò ó pé mo tútù bed rest máa kọ́ rí i pé wíwẹ̀ dry mo ti ṣe lira. bí ẹ̀mẹrin ẹ̀ márùn-ún mo pé mi ò tọ́ lé mọ́. kí ni nǹkan tó did you do anything. I thought, mom, mi ṣe kankan. then how did it happen. I don't know mo ṣàyẹ̀pọ̀ stop ni. <laughs> have you told your daddy. Not at all. Ah, èmi ni màá kọ́kọ́ break news yẹn fún. <laughs> Ah, Olúwa ṣé o. Ah, ṣé lóòótọ́? Yes, mom. Mo decide láti máa sọ láti jọ joy. pé kí say she ṣe observe ara mi dáadáa pé kí n Come out to má tún lọ dàbí tìgbà yẹn tí bàbá yẹn ṣe fún wa at the end of the day to tún padà. Hey, but you should have told me this now. Good news lélẹ́yìí now. Why would you keep something like this from me? Yes, eh? mom pé ó yẹ kí èmi náà fara mi kọ́kọ́ wash I understand. Okay, so listen, you can go to uh, Abi. Bulu's house. Hey now. Mm, I'm scared. <sighs> I'm scared mi ò lè tí lọ sin tí bá tún wá lọ tó tún lọ dàbí ti tóbi mọ́ mi. it's not ah. going to be like that kò fi ọkàn ẹ sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ló ṣe eléyìí náà àṣà ṣe nǹkan kan or did you do anything. no. Hey, hey. Ah èmi mọ̀ pé ogun tó ti ṣẹ́ kò tún ní gbérí mọ́ láéláé so we're good. àmọ́ mi ṣe rí ti bolú yẹn ẹ̀wọ̀ ẹ jẹ́ kí n ṣe máa mi ò tí ì lè lọ. aago hmm. ta. you're just living in fear èmi mọ̀ pé kò sí nǹkan just listen to your mother ah ṣe rí tán bá gun ẹṣin ní inú mi mo in fact kò tí ẹ lè ni because I am happy nǹkan kan ò ṣọmọ mi mọ́ ah, ayọ̀ àti ìdùnnú <laughs> I can't wait to tell your father this one. ìjọ kí ló fọ́ ni ah. ilé tó rẹ̀rìn. kí ni ò fọ́ ni èwo ni àríyàrá ọmọ báwo ló ṣe máa ní o tún fẹ́ raṣọ fún Táíwò àti Kẹ́ni. jọ ṣé o invite mi sí pàtí àbó invite mi. Ah, mo invite you of course. ẹ eh, tó bá ti mọ wípé o invite mi ṣorí ìmọ̀ àtàwọn twins làjọ ń bọ̀ ń pàtí ẹ̀ jọ sórí aṣọ ọkùnrin torí kẹ́ni jẹ́ kí mo yẹ tó ń taṣọ ọkùnrin kí n lè raṣọ fún kẹ́ni èmi àti táìwò aṣọ kan náà làjọ máa rán. ó ga ọ àwọn fámìlì tuntun tó ṣe ní ìsìn. kò kan ẹ o. o rẹ fi pé àwọn èèyàn máa wò pé wáyé tó ṣe ń káwọn ọmọ kéékèèké kiri dẹ́yìn kò ní jẹ́ kí pátí wà fún ọ̀nà. àwọn wo ló ń wù mí àwọn wo ni mo live life mi fún kí ló dé tí ò ní fi jẹ́ kí pátí wà fún ọ jọ torí ti Ọlọ́run bí mo ṣe máa ṣe nǹkan mi nìyẹn ṣé àwọn èèyàn ni mo live life mi fún mi kò bí sáà kò sẹ́ni tó ń wò mí jẹ́ ìyọ̀ lọ́n. hello. how are you. yes sir fine sir. báwo ni. dadi ẹ ti ń jọ̀dẹ̀. ẹ nà ọ ṣe bí mo sọ fún ẹ. ah dadi mo dẹ̀ fẹ́ rí yín o. Ah, what about. Um, nípa àwọn ìbejì àti àwọn ìyá ìbejì ni. kí ló ṣe wọ́n. kò sí nǹkan kan dadi já fine. Um, mo kàn fẹ́ pé tẹ bá lè jẹ́ kí n máa fúnra mi máa fún wọn lóúnjẹ oúnjẹ tí ìyá kúkú máa ń fún wọn yẹn dáàdì ó máa ń kéré ẹ mọ̀ káwọn ìbejì tó jẹun kí àwọn tó jẹun kí dáàdì wọn tó jẹun kó hmm. tó nǹkan kan hmm. tẹ bá lè jẹ́ kí n máa fara mi máa bu fún wọn inú mi hmm. máa dùn. ó ṣe kó máa sọ oúnjẹ kó sọ rẹ di chef ẹ báwo ló fi ṣe é combine yẹn pẹ̀lú nǹkan tí wò fúnra rẹ̀ ń ṣe tí ó dẹ̀ mú wa comfortable pẹ̀lú ẹ̀. dáàdì kò dira wọn lọ́wọ́ má ṣe. ọjọ́ tó bá sí ilé nǹkan ta ló fẹ́ bẹ́ẹ̀ ṣe má ti prepare sílẹ̀ fún wa ó dé dad please what is that doing. okay tó bá jẹ́ nǹkan tó máa make it happen eh, no problem. thank you daddy hmm? <laughs> <laughs> thank you. you're welcome my dear. Um. but má jẹ́ kí ìyá kúkú mọ̀ ọ́ ah. jẹ́ kí n bá sọ fún ara mi. all right daddy thank you. Bye bye, Daddy. I love you. <laughs> àbá ah. ọ̀rọ̀ yìí rí okùn wọn ó gbọ̀ngbọ̀n eh, executive producer executive ẹ̀dùn ẹ̀dùn. ṣé o forí gbalẹ̀. ẹ má bínú ẹ̀yẹ́ ti ń lọlé. èmi jẹ́ eh, eh, ẹ ti ń lọlé. Eh, ah, nǹkan tí mò ń bí náà nìkẹ́ dámilóhùn kò tí ì fàjà. o ti ń lọ àbí mi ò ní lọlé. Eh, ah, kẹ́ẹ̀kan dámilóhùn à ah, ó dàárọ̀ o eh, ká sùn láyọ̀ ká jí láyọ̀. ẹ má bínú bàbá mi ó dàárọ̀. ẹ wá ẹ wá ẹ wá ó kù ó kù ó kù ẹ jọ mo fẹ́ check nǹkan tí ẹ gbé sínú ẹrù yín. kí ló ń gbé bẹ́ẹ̀. ẹ mo fẹ́ yẹ ohun tẹ́ ẹ gbé sínú ẹrù yín wò kẹ́ tó máa lọ. ẹrù wo. ẹrù tẹ́ gbé dání. mo rí mu he ètè sọnù hmm. ní ìwọ hmm. yẹ ẹrù tèmi wò. bẹ́ẹ̀ni níjọ́ tí mo ti dẹnu lé irú ẹ̀ wáyé rí. ẹ ok bóyá kò sí security nílé yẹn gbà yẹn. kò ṣe sí. ẹ ó lè wà. èèyàn ló ń ṣe gbátẹ́lẹ̀ tí bá ti tó tó tó tó ilé ẹ̀gbàjọ nírò tí tó tó tó tó lè dànù. lẹ́ẹ̀kan dànù ẹni sòrò ẹ̀ máa mo pé ẹ̀yin tẹ bá gbẹ́rù wọlé téèyàn dẹ̀ fẹ́ gbẹ́rù jáde téèyàn dẹ̀ wò pé kà ẹrù tẹ gbé wọlé ńgbà yẹn ó rú o ẹrù tẹ dẹ̀ fẹ́ gbé jáde ńsìn ìyẹn ti sanra ó yẹ kéèyàn check as security. ṣé pẹ́ ojú ọgbọ́n bó ṣe délé. ẹ̀yin lẹ gbà mí. bóyá ẹrù yìí bá dé láàárọ̀ yẹn tó dẹ̀ ń sanra lọ hmm. tí bá ń lọlé hmm. láti bí ọdún mẹ́wàá sẹ́yìn hmm. ẹ̀kí wá dé bá délé. ṣẹlẹ yìí tẹ gbà mí yẹn ẹ̀yin lẹ connect mi mọ́ gà tí mo fi dé bíbá ẹ ẹ̀yin náà lẹ máa padà sọ pé mi ò mọṣẹ́ tí mò ń ṣe mọ́ tí mi ìbá wẹrù yín táràtà kan bá ṣe irú ẹ tó bá lọ ṣẹ́ẹ̀ ní blame mi. orí ń ta ẹ. mo mọ̀ bọ̀ kó máa ta mí dọ́dọ̀ yín náà ẹni sùúrù mà ẹni sùúrù mi ìṣe mi ìṣe lérè mi ìṣe lérè o mi ẹ wo ẹ <laughs> o ti mu tí o rè é. ẹlẹ́gbọ̀n executive producer sorry yaku wọ́n dé eh. láàárọ̀ so nígbà tó ń wá lọ sìn mo notice pé ẹrù tán gbé wọlé láàárọ̀ kò tó yìí tí wọ́n fẹ́ gbé jáde ẹ tẹ̀ jẹ́ kí n yẹ̀ wò tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kẹ́ ẹ máa lọ kojú bẹ́ẹ̀ lọ yẹn náà yára. sọ oh, my brother nígbà tó ti wà nílé tòrò ṣáájú ìdẹ̀bí mi ń bí ni ṣé bẹ́ẹ̀rù mi ṣe ń fúyẹ́ ẹ̀rọ ilé láàárọ̀ kọ́ yìí tó dẹ̀ ń kún jáde lálẹ́ ìjẹ́wọ́ bí nílì. ìgbà táwọn kan tó wà nù ẹrù yín ẹ mọ̀ pé ẹrù yín gbà mí ẹ máa ń kó wọlé ní ayéfẹ́lẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ jáde ńgbà mí ẹ máa ń kó ní ayéwò jáde. báwo nìyẹn ti kàn mí mi ò sílẹ̀. àbí ò já sọ̀rọ̀ lọ́rọ̀. even though téèyàn bá fẹ́ wọ bọ́dà bọ́dà nàìjíríà sí kòtọ́nù wọ́n láwọn custom tó ń yẹrù téèyàn bá tún wá fẹ́ dé estate ẹ máa rí àwọn tí wọ́n wà lẹ́nu wọ́n á tẹ̀ ẹ pé ibi tẹ́ ń lọ. má fi lọ mi dá sí i olójúgun lẹ́gbẹ̀ẹ́ etí màá ṣú ẹnu ilé yìí. ẹnu sùn mí ṣe bẹ́ẹ̀ ni bọ́bọ́ bó ṣe dé àti wáyé ìnàgún ẹ̀ mm. kò ṣẹ̀yìn mm, economy. mi ò sọ pé mi ò ṣe bá olókèrè wọ́n sórí lè eh, lè gbé àbórí oh, ń ta eh, ẹni sùúrù ẹ wo mi ṣe lérè sẹ mi ṣe lérè mi ṣe lérè ẹ má jẹ kọ́rọ̀ mi àti di akókòrò àti egun o. Eh, o tọ́ ló sọ mi ṣeré sẹ tẹ ma di ah! pé ẹ mọ̀ gbọ́dọ̀ ẹ̀ tẹ ẹ rántí tẹlẹgẹrẹ oúnjẹ pẹ̀lú ògùnfe egbò gúnfe. kí ló dé grandma ti ta ìwọ́pọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé wèrè tí mo gba ẹjọ́ ẹ̀kọ́ ṣé mi mo gbà. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ̀ ẹ̀ tó ẹ̀ kó máa jẹ ẹ̀dọ̀ tí wọ́n bá ti ra ògùn fi wá fún tó. eégún ẹ̀ ó ti rí ẹ máa affect eyín wọn so wọ́n máa dorí mú. ìyẹn ló wá jẹ́ kí eyín máa kan yín àti eyín nǹkan yín wọ́n bẹ̀ mú kọ́lẹ̀ lẹ́ni ló bá kú òun lé èmi ló bá kú òun lé máa gbọ́ bọ́lá èmi màrí ẹ̀ máa wò mí o mo ti wà nínú ilé ìsìn kìí ṣọ̀rọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún hmm, tí mo ti ń ṣiṣẹ́ nínú ilé hmm. mi ò rí èèyàn kan tó yẹ mi lọ́wọ́ wò. ẹ ẹ jọ màmá àwọn kan tún bí yín lọ sọ̀rọ̀ àwọn wo lójú ẹ lọ. Ah, ah, àwọn wo lójú alájà ẹ lọ. ọmọ ọgá ọmọ ọgá máa ń sọ̀rọ̀ ọmọ ọgá máa ń sọ̀rọ̀ hmm. ọmọ ọgá máa ń sọ̀rọ̀. o ṣe tó fẹ́ lọ àbí. ó máa ní la àsìkò yẹrù mi wò. ẹ bọ màmá ẹ jẹ́ kó wẹrù yín. ẹ wo ọ̀rọ̀ tí. ẹ ṣe oníkà yẹrù wo yẹ. ẹ ẹ bá. this is the first time. Ah. kò ṣẹlẹ̀ rí. ẹ̀sùn ẹ jẹ́ kí n buttress n tán sọ tán sọ kó clear dáadáa ni pé láàárọ̀ tán dé ah. so ọgbẹ́rù wọlé but ojú àánú mi àtọjú inú mi ó rí i pé ẹrù tán fẹ́ gbé jáde ńsìn tán fi ń lọ tán fi ń bọ̀ yìí ó wu ojú ẹrù tán gbé wọlé lọ ẹ̀dẹ̀ jẹ́ kí n check ẹ̀ tí ò bá sí nǹkan tó jẹ́ síbìtì mbẹ́ kẹ́ máa lọ fàkátì nọba yàrí o láti bi tíjẹ ti dìbò ti dìbò ti láti bi tíjẹ ti dìbò ti dìbò ìsànlọ́sọ ẹ jẹ́ kí mi wò àbí. ẹ wò ẹ jẹ́ kó tó ẹrù yín kò ṣáàsì kankan bẹ́ẹ̀ ẹ jẹ́ kó tu kọ́mọ̀ kan tó wà nbẹ. ẹ fún mi ní ọ̀dà àti àbí. ẹ wọ iṣẹ́ wọn ni jẹ́ kó ṣe é. káyé yín á da níbi tẹ́ sọ dé. ní sùúrù jẹrẹ láyé tẹ́kọ̀ wọn yìí. kíre mm. ẹjọ ṣe ẹ ń ṣiṣẹ́ ní nobi company. mama kí ni gbogbo lè kí lẹ́yìn gbogbo lè ṣe. mama ojúgbà mi ti fi yín gan ẹ wá dúró nǹkan tẹ kó kí ló dé kí lẹ fi ṣe. ìtẹ̀mọ́ bó ṣe débẹ̀. ẹ lè mọ ojú lásán kọ́. professor pella ló kó wá bẹ̀ fún mi. irọ́ infrared náà fi gbà wọ mi. àbí bluetooth abájọ tẹ̀sí gbà kọ́ kó wo báàgì. irọ́ èmi náà tẹ mọ̀ kó wo àbọ̀ mi mọ̀ pé Ah. Máàmì, kí ló ṣe látẹ̀kùn tẹ́tí wọlé ẹ̀sùn kankan? Obìnrin bí kí lẹ máa jẹ ẹ ẹ ní ẹ̀jẹ̀ òun. Kí ló dènà òun? Ìyá jọta mi lẹ́nu. Kí ló ṣe yín? Ọfọ̀tá mi ṣẹ̀sìn. Níbo? Irú náà tìjọ́ tóun ti dáyé, òun ò tẹ́rí. Àfìgbà tó dókè mẹ̀ sí, tọ́pẹ́ òun lè gbọ̀n. Lémi tó jẹ́ pé bàbá àbèjì ọlá ọlọ́run ọlá mi náà fi gba bàbá àbèjì sínú ilé yẹn mhm. èmi mo gbà. kí ni bàbá àbèjì ṣe fún yín. ìjọ tí mo ti wà tèmi èmi láláṣẹ inú ilé yẹn mhm. ohun tí mo bá sọ lábẹ́ngé. bẹ́ẹ̀ni. bàdẹ̀ tí ń lọ tèmi pẹ̀lú báàgì mi kò sẹ́ni tó yẹ̀ mí lọ́wọ́ wò rí. Mhm. ṣé bó mọ̀ kó sọ fún mi pé àwọn ọjà yẹn wọ́n ti fẹ́ rẹ̀ nílé kò sí gaari kò sí kíni mo dẹ̀ ní máa bú bọ̀ àwọn ọjà yẹn ni mo bú bọ̀ nílé ni mo rí epo ni mo rò òróró ìṣeré pọ̀dọ̀ púpọ̀ o òróró kíkan kékeré yẹn àti epo kékeré yẹn mo rà ni mo di o mo ṣe díẹ̀ díẹ̀ gbà tí mo rí pé àìní àwọn yẹn lórí gbá ó tán òun mo máa bù. kí ló wá ṣẹlẹ̀ wọ́n ní kẹ́ má bù nǹkan kan. <laughs> mo máa dẹnu géètì ṣùgbọ́n pé bàbá méjì ló ṣí géètì fún wa ló bá ní ẹ láàmì ò lè lọ àfi bó gba tú ẹrù mi àfi bí àfi ṣe ó ní èmi ẹrù mi àfà ó lè. ó tún. nígbà tẹ ẹ ya yìí pọ̀ jù ó tù bébè. Ah, ó ga o kí ló máa ń ṣe bàbá àbèjì yẹn gbogbo o wá disgrace yín kò sẹ́ni bọ́dí bẹ́ẹ̀. ó kọjá dìgbì sí gírè disgrace ni màmí. o tẹ́ fi lẹ́yìn tó ṣe mi ò lè kórè tí ara mi báyìí. bọ́lá wà ń bẹ̀ bọ́lá wà ń bẹ̀ ó ah! pa mí lẹ́kùn o nígbà tí mo ń bọ̀ ni mo lọ pa pàwùdà pàjù ṣe ṣe mi ò fẹ́ ká gbogbo títí mọ ohun tó ń ṣe mí ni o ah, ọmọ gbọ́rọ̀ bí ara snake tí ò mọ ọ̀rọ̀ sọ tó bá gbọ́ ohun tó ń jáde lẹ́nu bọ́lá sí ni. ó sọ̀rọ̀ sí. aláyé ojú àgbẹ̀ tí kí ló ń ṣe bàbá àbèjì yẹn gan kí ló ń wà kiri kí lè fẹ́ ṣe kí lẹ́yìn fẹ́ ṣe fún bàbá yẹn ẹ máa mi ṣé ẹ fẹ́ ṣe máa wo ni ẹ. <laughs> àràbà tó ra mú odò ń gbárèrè nígbà tó dò ti ń gbárèrè báyìí àràbà mi gbọ́dọ̀ túnra mú ni ẹ wo màá wá jóye àgbo tó tàdí mẹ́yìn agbára ni màá lọ mú wa sórí bàbá àbèjì tó gùn náà bí egbò kìnìyẹn. Mm-hmm tí ò ní láàkáyè lórí tó gbàgbé olóore ẹni tó gbà ń sílé àtàwọn ọmọ òrèbè méjì tó bí tó náà bí méjì. àwọn àwọn àwọn ìbejì ìbejì ọmọ. ọ̀sẹ̀ tọrọ ọmọ àtìyàwó ẹ̀ tó kọlà sóhun tó kọlà sójú torí nítòótọ́ ìyàwó ò kọlà àmọ́ là ohun ẹ̀jù tó jù lọ. wọ́n á ah, rí mi wò bí ìran wọ́n á rí pé gbogbo wọn bẹ̀ yẹn wọn kúrò ní ilé yẹn fún mi ah, ah. tọrọ bá mi ń bẹ̀ ni. bẹ́ẹ̀ ni wọ́n máa kú o. èmi dẹ̀ la aláṣẹ ilé yẹn. bẹ́ẹ̀ ni. abọ́ láti jọ́tọ̀ ti dẹ́sẹ̀ wọlé yẹn ẹni mi ò ti mọ̀ ṣe lójú bọ́lá mọ́ wọn dàgàdà inú fún. ntí bọ́lá bá dẹ̀ wá rò fún ìyẹ́ òun ni ìyẹ́ gbà. àwọn aláìní wò ni wọn mọ̀ pé nǹkan lè help wọn nílé yẹn. ṣòfẹ́ gbọ́ fèmi pẹ̀lú wọn lẹ̀ a fi mú wọn fún fèrè. mo jẹ́rìí wọn. Ah! ìyá wa oògùn abẹ́nugọ̀ngọ̀ rèé oògùn tí ò jẹ́rú ni ò pé ó jiná o má fojú kéré rẹ o ẹ gbà ẹ ẹ. ó lè dá yín lójú. ó dá mi lójú tàdá. pé tí n bá létí irú ìyá tó wà. gidi nǹkan gbogbo tí n bá ti ń bá ṣe sọ ah. yóò máa gbà sí lẹ́yìn. òun náà pè ní atákéré yọdún ó dá mi lójú tàdá ó jiná gan ọ̀nà tó ti wá sí jìn èmi mo wí bẹ́ẹ̀ fún un. kí ni lílo ẹ̀. bẹ́ẹ̀ bá ti ń jáde lọ bí iṣẹ́ yín láàárọ̀ èyàn sálẹ̀ sójú fẹ́rẹ́fẹ́ kó má fojú kàn ni bó bá fojú kàn gbogbo ohun tẹ́ bá sọ ó ti dàṣẹ àṣọ kábàyẹnà ká nígbà àṣírí ẹnu rẹ̀ níwà àṣẹ ti dẹnu rẹ̀ tó bá ti ń sọ fọ́gà rẹ̀ yóò máa gbọ́ ni kò ní gbọ́ lẹ́ẹ̀mejì tí ó fi jẹ́ oníhò èmi mo wí bẹ́ẹ̀ fún ọ. kọ́yà ṣiṣẹ́ ni torí wọ́n bá ó lè mi rẹ̀ jọ jèrè irú kábúráìsì kábúrúrú ẹ̀wà gàrí nǹkan wọn bí ó bá bá yóò di o sábólógùn ṣe ní ọ̀sá ìyá wa ó ti ṣiṣẹ́. àṣẹ ọkọ ẹnu ká nígbà àṣírí ẹnu rẹ̀ níwà àṣẹ ọkọ ti wà lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ mú sọ. onídìgbà tí ń lọ ibi iṣẹ́ ni kí máa lè. kánú lè ní ọ ọlẹ́dì pàtàkì gbọ́dọ̀ ẹ màmá. ẹ rà. wọ́n ní pé ẹ fẹ́ rí mi. bẹ́ẹ̀ni nípa àwọn ọ̀rọ̀ oúnjẹ wa lẹ́yìn àwọn oúnjẹ yẹn ti tán kò sí gààrí mọ́ kò sí láìsí pápá kò jù ká sí lẹ́ẹ̀kan kò sí lùbọ̀ kò sí wa òróró kò ṣáà sí kò sóúnjẹ kankan ní mọ́ fẹ́ lọ sọ́jà. bí èlò lẹ máa ní báyìí. nǹkan tí wọ́n ní nǹkan tí wọ́n tí ó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní iye tá a fi ń ra náà ni a máa ń sìn gbogbo nǹkan ló ti wọ́n ẹ lè fi ten thousand kún owó tá a fi ń rà tẹ́lẹ̀. Hmm. hmm. Màmá. Olówó lórí kì í ṣe ìjọ mi. Màmá. Ah! Tó bá ní omi ló máa ṣẹ̀já jiná, ànírọ̀. Hmm. Jẹ́ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ láàárín ẹ̀yin àti bàbá àbèjì gbogbo ẹ̀ ni mo gbọ́. Ṣùgbọ́n mo fẹ́ fetí sí. Màmá, wọ́n léyìn òkè ń jayé ọlọ́ba kó ṣú sára ẹ eh, dey abuse privilege tí mo fún yín as a mother ẹ eh? mo mú yín gẹ́gẹ́ bí ìyá mi ni ṣó tún yẹ kí ìyá máa jí nǹkan tó jẹ́ nǹkan mọ́ ẹ ah no ma that is that that is uh, is an eyesore. ìjẹ́ eh, mọ̀ pé oore tẹ́ ṣe fún mi òun lẹ́ ń jẹ. wo mo ti bọ́gà sọ̀rọ̀ wọ́n ti ní kó mú cv ẹ wá tó bá ti dọ̀la kó mú cv ẹ lọ bá wọn torí cv yẹn òun náà máa ṣiṣẹ́ lé lórí ah, tíṣẹ́ máa fi bọ́ sí. ẹ ṣe gan ma mo really appreciate yín gan ma. ọlọ́run ló lọ pẹ. inú ma rárá ló ma lágbọ́ ọlọ́run ẹ ṣe gan ma. wọ́n bá ti sọ pé báwo ló ṣe jẹ́ sí mi tó bá débẹ̀ sọ pé àbúrò mi gangan gangan ni ẹ torí nǹkan tí mo sọ fún wọn nìyẹn pé àbúrò mi gangan ni ẹ. exactly bí máa ṣe ma ẹ ṣe wa mo really appreciate yín gan. ọlọ́run ló lọ pẹ. ẹ mo rí láti ṣe fún mi yìí o mo appreciate yín. ọlọ́run ló lọ pẹ ah, ẹni bá lágbára láti ṣoore fún kó ṣe èèyàn mọbi tóun náà ti lè rí hmm. oore gbà. Hmm. padà kó tètè lọ kó kó CV ẹ lọ. ṣé wàá yẹ kẹ wá abuse opportunity tí mo fún yín the kind of privilege I give you as a mother. anyway ẹ wo bí màmá mi ì fẹ́ yín fún wàhálà máa employ èèyàn tó máa lọ máa ra oúnjẹ wá ẹ tó máa ṣàtìrà dé ẹ̀yẹ́ má ṣe káwa máa jẹ. ṣé wàá dẹ̀ lè bọ́n ra bí mo ṣe ń rà báwo lẹ ṣe ń rà. ó ní àwọn ibi tí mo tún máa ń lọ tẹ̀pọ̀ àwọn oúnjẹ ọ̀ríjìnà ni wọ́n ń ta bẹ́ẹ̀ tí ò dẹ̀ gbowó lórí. ẹ mama ẹ má jẹ́ ń bínú sí yín ẹ má sí oúnjẹ máa employing tó máa tó máa lọ máa rà wá ẹ ẹ bá mi gẹ́ẹ̀tì omi tó gbóná tó lọ́wọ́rọ́ díẹ̀. ẹ má bínú. báyìí náà ọ̀nà mọ̀ bínú. bàbá bèjì yẹn wẹ̀ <coughs> awo tí yóò tẹ̀jẹ̀ fún mi kò ṣiṣẹ́ o kò tiẹ̀ ta kútú bẹ́ẹ̀ ni mo sọ kàkà kéwì àgbọn iṣẹ́ ìfúrọ̀ líle ní tó ń le sí o. kò yẹ kó rí bẹ́ẹ̀ mm. láyéláyé ń ò ṣètìrí mo jogún ẹ̀ lọ bàbá mi ni àmọ́ tẹ́rù bá kọlẹ̀ tó bá kọ̀kẹ́ ó níbi tá a gbé sí wọ́n ṣàyẹ̀wò ń pa rẹ̀. ẹ yá ṣàyẹ̀wò ẹ tètè ṣe àyẹ̀wò. tó ẹ̀yin àgbààgbà fẹtẹ fi kòkò dé mọ́lẹ̀ kó tó dẹbọra nífẹ̀ẹ́jọ́ sí mo ké sí yín o ifá ní sáwọ́ lálà ọ̀bẹ ní sáwọ́ lálà ọyẹ làhàn mi bẹ́jà bá sọ àdílé omi bí kankan bá sọ àdílé odò ọyẹ là. Ah, ìyá wa ṣé ẹ mọ àwọn méjì yìí ẹ rí nǹkan kan. mo rí nǹkan kan ṣé mo rí. ẹ má bínú ìyá wa ẹ dákun èmi ni mo ṣàṣìṣe. ọ̀gbẹ́ni nìyẹn ìṣàwò ìgbàgbé ló ṣe mí ẹ dákun tó ẹ má dojú tì mí bí kòwé bá ké láyé àkàlà gbòde ọ̀run mọ̀ ọbẹ̀ ní ṣáwọ̀ lálà ọyẹ làhàn mi ìyá wa. ọyẹ ẹ wò ẹ mọ̀ wọ́n. yé àwọn ọmọ yìí mo mọ̀ wọ́n. ibi tí mo ti ń ṣiṣẹ́ náà ń gbé bàbá wọn ní ṣí géètì fún wa. ọ̀dà báwọn. ìyàrá gidi márùn-ún tí wọ́n fún wọn náà ń gbé àti ìyá wọn àti gbogbo wọn bẹ́ẹ̀. ṣé ra ọmọ tẹ́ ń wò yìí bí ṣe ń wò wọ́n yìí gbogbo ohun tí mò ń fún yín bí tẹ́ni òṣìṣẹ́ àwọn tí ń dànù rèé o bẹ́ẹ̀ ni. ṣé àwọn kókó wo. kódókòdó tẹ́ ń wò yìí àwọn náà ń dànù ṣe ra ọmọ yìí àfi kán kò lábàtà yín ká ẹ lé wọn jìnnà igbó rere ìfẹ́ àfẹ́wé oko àwa nǹkan bẹ̀ àwọn ọmọ yìí náà ń pè bẹ́ẹ̀ o kó di gbére kó dárìnà kó láàrin èèyàn àti wọn mi mo wí bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ àfàìmọ̀ kíjẹ má di mímì àti yín lẹ́nu ìyá wa. Hmm. kọ́nà wa má bàa di àfi kẹ́ ẹ mú wọn kúrò. kí wọ́n kúrò lákàtà. Hmm. Hmm. ọlọ́run mi gẹ̀ẹ́tì ara mi báyìí ọmọ bìbí ẹ ọkọ ń bà ṣe jẹ mọ́ mi lára ẹ. Ah, ah. kí ló máa ṣe báyìí máa mi ṣé mo pé ọjà ti jọ kò sójà kankan ṣọ táwọn kọ́sítọ́mà bá dẹ̀ ti wá tó bá rí nǹkan tó fẹ́ ọmọ máa lọ síbòmí o. ó tọ́ ni hmm. ọ̀gbù ti jòrò ìgbà tó dẹkùn ló ń yá má wọrí ṣọ́ọ̀bù tó jòrò náà òun ló máa kún padà fìyẹn lẹ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ ni mo lọ ra gbogbo oúnjẹ sílé mo lọ sọjà tí bá dẹ̀ ti lọ ra máa gbọ́jà wálé ṣọ́ọ̀bù tó dúró yẹ kó máa pín padà àwọn ọmọ yẹn wọ́n gbà mí lọ́gàá àwa nǹkan ṣe ọmọdé kì í láṣọ bí àgbà kó náà kìsà bí àgbà tí náà bá dẹ̀ tán lórí ẹ jẹ́ kí tán lè kan náà fi mi pẹ̀lú wọn lẹ̀. ó kẹrin ń wá mi ẹ wo jẹ́ kí mi lọ sọ. àjọ ah, kí ló tí mọ́mí ti pè wá léwé ah, mi ò ní àìdíà rárá wọ́n máa pè wá yìí. Ah, eh, kí ló dé tó fi ẹyẹ ìjìrẹ ẹ̀ka mi wíníwíní lójú orogún èkì ọ̀rọ̀ lójú èmi ìyẹ́ ìbá bí ìbáyọ̀ ọmọkọ ní aláṣọ òfẹsẹ̀ méjèèjì bẹ́ sílé alákìsà sọlé alákìsà tó nígbà aṣọ tó fi kí n bẹ́ẹ̀ rere ẹ kì mí kí n padà lẹ́yìn yín kì í ṣe oúnjẹ yín rè òṣòro ń mú mi léni bí mo fúnra mi ní kí n ṣe oúnjẹ yín kí n dẹ̀ gbé wá. mọ́mi ṣé ẹ sọ pé àwa gangan àwa ẹ ṣe mistake ah, ah, ah, eh. àwa mà ní hmm. láìkẹyìn ọwọ́ bàbá gateman eh. lẹ́gbọ́n jẹ wá fún. yóò ti yé mi ó ti yé mi eh, nítorí pé mi ò tí ì ṣerú eléyìí fún yín rí ọ̀rọ̀ ọlọ́kàn mi ni pé kẹ́hìndé níyà tó bí mi lọ́rùn ìdí nìyẹn tí mo ṣe rò pé mo ní láti fi yín sípò òbí tó bí mi kí lè máa kẹ́yìn. bákan ọ̀hún báyìí oúnjẹ oúnjẹ tí mo jẹ kò yóò mi kò dé kankan rárá. kẹ́hìndé wà á jóúnjẹ lè. ó ti gbẹ̀mí pé dáàdì sọ fún ẹ pé kàyé máa jẹun níta mọ́. eléyìí ló jẹta oúnjẹ mẹ́ka chicken àti chicken pop tí àti bíọ́lá máa gbé wa lọ ìyẹn oúnjẹ ta oúnjẹ lílé nìyẹn ilé tí wọ́n jẹ pé èrè tó wà nínú ilé ọ̀gbọ́n ló sì ẹ̀rẹ́ kàkà máa jẹ lẹ́yìn. Mm kejì. abániláyé jákùbí gbogbo ẹ̀dá ẹni ló kọ́ nìyàn orí mi tèmi ọ́ ìṣẹ̀dá mi tèmi ni tèmi ọ̀rọ̀ yìí máa ń lá gbára ó gba òye òye ẹ̀yẹ wa ọ̀nà ele vai ter fome. Vai cheio, vai cheio. Uma frase. Ẹ̀dá ò máa ṣírí ayé ni Èwo tún wá fún yìí? Ah, mọ́mí. Bọ́tù wọ́tà lẹ tún wá. Kíkẹ́ ló kú báyìí kì máa kẹ́yìn. Ìgbà ọkọ mi. Ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀. Kẹ́mi ló sì kẹ́yìn. Mi tèmi ló fẹ́ tèké wẹ́ndéèd. Kébì. Kí ló dé? Kébì kékeré ló ti ń jẹ tiẹ̀. Mọ́mí, mm. ọmọ ń jẹ sí. Ah, mi ń ṣe oúnjẹ yìí dúdú ààrẹ yóò jẹ wọn wọlé ilé dùn ah. kẹ́yìn hmm? ṣé rọlùpàá bò tọ ẹ ah, tẹsí èmi ò fẹ́ gbẹ́yìn o. ẹ̀wọ̀n mo jẹ́ sí o. èmi kọ́ ló ń sàbùwà ọmọ méjì lé nǹkan náà ọlọ́mọdé arírú eléyìí mọ́ káàtì ẹ̀ nìkan lọ ìkan kù á mọ̀ pé kan wà. ẹ kú ọ̀rọ̀ èèyàn o. ìjìnlẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ o bàbá ọ̀rọ̀ tó wà lẹ́yìn ló fẹ́ fún o kò fẹ́ fún o mo mọ̀ pé kò sí bóyá lè ná èmi gan bí mo ṣe wà mo mú mọ́ra ni iná tó jó mi lábẹ́ àjọ olè lórí ọ̀rọ̀ ọmọ méjì. ó ní mo sọ fún wọn ó ní mo sọ fún wọn pé kán ọmọ méjì ibi tán ti wá pè mí ṣé wọn ẹ ẹ wọn ọ̀nà kú ni àbọ̀ sọnù. wọn sọnù ẹ ẹ ẹ máa gbọ́ tí kò tí kò tí kò wọn kú ni o. ẹ pẹ̀lẹ́ jẹ́ ìpín ìtẹ̀tọ́ kí ìyá mi ah. báwo lè ṣe ṣe? Bàbá àbèjì kí lè ṣe ṣe? Ọmọ méjì bọ̀. Ọmọ méjì ni. Ọlọ́run o. Èmi ò rí ibi táwọn ọmọ ti jọ wáyé tó jọ padà. Ebèrè ni wọ́n ní o. Àwọn ah, sọ tírípù wọn nù ni. Ibi kan náà gbé wáyé. eléyà ti dàrú báyìí wọn tún máa sá kiri àwọn ṣáàbù tó bá jẹ́ pé nǹkan ṣẹlẹ̀ wọ́n á ti pè mí wọ́n pè mí. mami wọn ò lè pè mí bíbù kan yẹn máa ṣẹlẹ̀ ẹ mọ̀ pé wọn ò ní ráyè fóònù wọ́n máa sáré láti ju àwọn ọmọ yẹn lọ sí hospital gbé wọn lọ síbi kan tó wọ́n lè rójú ráyè fóònù tẹ́ bá ti lọ síbẹ̀ lọ́la ẹ fojú ara yín rèé ọjà òótọ́ nìna jẹ́ ìpè wọn wúná tán bá gbé a jẹ́ pé nǹkan kan ṣe wọn àmọ́ tán bá gbé a jẹ́ pé kò tí ẹ̀ sí náà kò síbi tó lè gbé wọn wọ kò sọ síbítù tó lè gbà wọn tán máa rí wòsàn. ẹ fẹ́ pè wọ́n hmm. ẹ wo mo tó bá ti wọ̀nyí kẹ́ ṣe torí ìgbọ́n tó bá ti wà lọ́kàn yìí lè máa ṣe. jẹ́ ìpè wọn. ẹtún yàn yín kí. wọn máa gbé. mo ti sọ fún yín wọn ò lè gbé nǹkan tí ṣe wọn nǹkan tẹ́ ṣe yẹn wọn ò lè survive ẹ̀ ah, ah. tẹ́ bá ti débẹ̀ lọ́la ẹ máa fojú ara yín rí ẹni dédé pé wọ́n máa ju àwọn ọmọ lọ sí hospital lọ sọ́ọ̀tù lọ sósì ló fi ara yè gbè fún kó tẹ̀lé mọ̀ bóyá fóònù yìí kò lè mọ bí tí fóònù wà. Mm. ẹ̀ẹ́dá máa ta sí kò sọ́ọ́ bí wọ́n lọ wọn lè gbósàn. wọn tẹ lè sọ báyìí. ẹ jọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ lẹ́yìn ní ìsìnrà ọ̀nà wo ni ìyẹn ti gbà kan mi torí mi ò ráyè gbogbo ẹjọ́ rádàdà báyìí mo sáré pé mo ń tẹ́ lọ́wọ́ ni. ṣé mo ti bi ntì tí mo wá sọ̀rọ̀ ẹbí mi fún ẹ. tó wá sọ̀rọ̀ ẹbí mi kí kini ọ̀rọ̀ ẹbí ẹ̀ sì gbà kan mi kò ń sọ̀rọ̀ bí sẹ́ta wa ò ń sọ̀rọ̀ ẹbí ẹ kí ló kàn mí sẹ́mi dìgbẹ́ ẹ bàbá mi ẹ wọ́n lọ síbì kan ẹ bàbá mi wọ́n fẹ́ jogún bì kan ẹ bàbá mi ẹ wọ́n jẹ koríko bì kan kí nìyẹn ti gbà kàn mí. Ah, ẹ torí pé tèmi àti ẹ bá ti tún wà pọ̀ á lè wà lè mọ̀ nípa ẹbí mi. à ah, má jẹ́ mọ̀ nípa ẹbí ẹ o ìyẹn náà pè ní wàlíkárí atu àìkárí máa kárí atu wàlíkárí atu nínú kéwòn sọ bẹ́ẹ̀ oníkálukú ló you carry your own problem I carry my own problem don't use your day affect my day. so o lè advice Advise? advice jọ láìjọ tó ti tajújọ ti tẹ́ ń bí báyìí mo mr adviser wo nàìjíríà tẹ̀ ti dẹ̀rọ̀ Nigeria ni kọ́ ilé ayé ti dẹ̀rọ̀ tó bá mọ̀ pé problem Boya kó boya lo sí tiktok àbí instagram Sorry, I want tó máa bẹ́ẹ̀ dá case kéèsì gbèsè ayé ẹ̀ wọ́n five hundred million wàhálà àwọn tó lọ́pọlọ àtàwọn lokolo. Ata lọ́pọlọ àtàwọn tó kàn. Hmm. ṣé So sọ̀rọ̀ pé gbogbo àwọn to dá sí ọ̀rọ̀ ní Instagram tó face. fèsì lórí pé ó ní làkàì àwọn kan wà come and beat me for my house ni ó gbà tó lè lọ́nà wọn ọ̀rọ̀ tó máa sọ sí ẹ̀gán ò lè lọ bínú bọ́ sí kànga. ẹ bóyá kó bá mi fi sí. Ah, ẹ rọra mà. ẹ pẹ̀lẹ́ mà. ẹ̀jẹ̀ láàánú lójú. kí ló ṣe fà. ìkọ́lẹ̀ àbíyamọ kí ló dé tí gbogbo ọgbà jábàá kò sí patí lè ní wọn ṣe patí lè. Ah. ẹ ẹ má bínú yakub ẹ ní kí ló dé tí gbogbo lè dábàá yìí. ibi báyìí ò sáà sí kílọ̀bù dábàá pé wọ́n fẹ́ pọ̀ nílò àti lérí. ọ̀rọ̀ ẹnu tiẹ̀ ò dáa ah. ó mọ̀rọ̀ sọ pé tí n ò mọ̀ mm-hmm. àwọn èjì rẹ̀ ń kọjá rí. èjì rẹ̀ ti lọ sí school. wọ́n ti lọ school. wọ́n lọ school. Mm. ìjọ. láàárọ̀. dé nínì ah sọ nígbà tí èsè boarding school náà wà wọ́n ti lọ sí school. ìyá àbèjì gan. ìyá àbèjì ti lọ ṣọ́ọ̀bù. àárọ̀ yìí náà ló lọ ṣọ́ọ̀bù. bàbá àbèjì gan. Ah. bàbá àbèjì bóyá kẹ́ ẹ pè wọ́n lórí fóònù àbí tẹ́ bá wo sọ̀ráǹdì káàkiri ẹ máa padà rí bàbá àbèjì. ọkàn tún ṣẹlẹ̀. Ah. Ah. bóyá tẹ́ bá rí bàbá àbèjì kẹ́ bèrè bàbá bàbá ẹ̀ àbí ìyá ìyá ẹ̀ torí gbogbo ẹbí wọn lẹ ti béèrè tán láti dáhùn ẹ tẹ tí wọn fẹ́ béèrè tó kù báyìí o lè mí o mọ ẹrẹ ní kò sí nǹkan tó ṣẹlẹ̀ àní kò sí ẹwò ẹjọ ẹwò téèyàn bá máa jí láàárọ̀. òun náà ni òun ni mo fẹ́ mú mà. wọ́n ní o mú. alábàkọ̀ aláwòbàrà yìí wà o màlí dá a bá là á. àlà orúkọ ta ló ń jẹ bẹ́ẹ̀. tẹ bá rí àlà tí mo lámọ yìí abáàrí àlàdé mo la báyìí wípé amáti ẹ̀jẹ̀ ń sọ dúró tí ọba lálà tó burú tó bá rọ àlá yẹn ó máa ṣe. ẹ wo ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ jọ tí ọba lálà ìpè yẹn lọ sí lóyìnbó àìmọ̀ ìgbà tí mo ti lálà ni pé mo wà lóyìnbó tó yẹ pé èèyàn ní sí èèyàn wọ plẹ̀nì rí gan. kókó hmm. ẹ alábárìn lọ́tọ̀ọ̀tọ̀ ni o nígbà tí mi lálà pé mo lọ lóyìnbó láàrin ọ̀sẹ̀ yẹn mo dé lóyìnbó. Hmm. ẹ rẹ̀ wọ plẹ̀nì. Ah. wọ́n fún yín tíkẹ́ẹ̀tì. wọ́n lè lọ london kó máa gba tíkẹ́ẹ̀tì kódà kò jẹ́ jù báyìí látàn. bẹ́ẹ̀ ẹ ṣe covid nineteen test. Hmm? ah ó ti yé mi ẹ ẹ ẹ máa gbọ́. wọ́n wọ́n wọ́n jẹ́ gbogbo tí mo ti kò ah, ṣe é di eléyìí o ìtọ́jú ìtọ́ lápá. èmi fẹ́ lára pé ṣe ẹ ẹ lára pé jásí kàngarí. Ah. ẹ má bínú o. ìwọ náà ṣiṣẹ́ tán ni o ṣe. òun náà ni mo ń ṣe. ìyá lè bá a ṣe. wúra tẹ́jọ́ wẹ́wẹ́ ah ẹ jẹ́ àlọ́ yes ma. ẹ rọra mà. ẹ mọ̀ bá mi nulẹ̀ ìkẹ́ tí ó yẹ kí àwọn supervisor káwọn sì máa dúró dàlà ah, ẹ lẹ́ẹ̀lá la pẹ́ kó sí kàngarí bàbá Ebenezer Obegan wọn kọrin wọn lẹ́ni tí orówó yẹn lójú àlá tó ń dunnú ẹni kó tẹpá mọ́ṣẹ́ nítorí ebi ọ̀rọ̀ mi lọ́wọ́ olùwà ló wà alátógàn sẹ́yìn ọmọ pálágàn ni ẹ lálàpẹ̀ wà ló ìbò bẹ́ẹ̀ lálàpẹ̀ kó sí kàngarí èmi mo ti lálàá mo ti lálàá rí pé actor ni mi nígbà tí màá jí lóyún ayé mo bára mi ní bòsì méjì ah, ẹ sáà gbọ́ pé wọ́n ń gbá géètì látẹ̀kan. kí ló dé ẹjọ́ ẹjọ́ ẹjọ́ o. jẹ́rí pé ẹni tó ń gbá géètì yẹn kò lè jẹ́ ẹni tó délé olówó rí tó dé stéètì rí kó kọ́ mi peace ó yẹ wa yẹn ọ̀rọ̀ tó máa mú wá bá mi rù mí. bó dẹ̀ ṣe wa yẹn ìgèwédú ló máa wó pa. ìgèwédú ẹ ló tuẹ̀tuẹ̀ ẹ gbọ́ gist ta ló ń kan géètì bẹ́ẹ̀ yẹn ẹ wo yín gba. ẹyin náà lọ sí gẹ̀ẹ́tì. ayé ni bójú ń gbá gẹ̀ẹ́tì ní ìjẹ́wèrè ni. ẹ̀ẹ́dẹ̀ ló la káyè tètè tètè ọba wálé olówó èèyàn máa fọpọlọ wálé olówó nìyà kí ló ṣe ló ṣe yín. kìnìún wá bí yẹn bàbá bèjì yẹ ẹ wò kí ló jẹ́ lọ́jọ́. ọmọ bàbá bèjì yẹn wọ́n ti kọ́ ọ̀sìn sínú mọ́tò ọmọ bá ti di wọn gbé. ìyẹn ní sòrò ẹ calm down ẹ calm down àwọn bèjì àwọn kan jí wọn gbé sínú mọ́tò kí náà wò tán ṣe jẹ́yìn gbé. wọ́n jẹ́ mi gbé. padà lọ kọ́ jẹ́ mi. ẹ ní sùúrù náà ẹ jẹ́ ká fara balẹ̀ béèrè lọ́wọ́ ká fi ara balẹ̀ béèrè ẹ jọ ṣé táyé náà gbé ni àbí kẹ́hìndé. ọmọ méjì náà ni obìnrin àtọkùnrin. wọ́n gbé wọn papọ̀. ẹ̀gbọ́n anísùn ṣé ọ̀rọ̀ tó ń sọ yìí sórí ṣóòtọ́ ni. ó tọ́ ni sá. àwọn ìbejì mi. kéékèèké. yé. mi rí ọ̀rẹ́ fún mi ni. yé iná mọ ìyá àbẹjì o ìyá àbẹjì o lè bá mi pọ ọlọ́pàá gbogbo táyà tó ń gbé wọlé ìyá àbẹjì ìyá àbẹjì yé yé yé yé yé wọ́n ti gbàbí ọmọ mú mi wọ́n ti gbàbí ọmọ mú mi wọ́n ní àwọn kidnappers wọ́n ti jí àwọn bèjì àwọn kìnnì àwọn kidnappers ṣé ìlẹ̀ ni wọn àwọn kidnappers. ìyá àbẹjì bàbá méjì bad news Ah, eh? ní ìsìnbà gbogbo yìí ti lọ wọ́n jọ mọ̀ gbé tẹ́mínà tó fẹnu géètì lẹ̀ pé kí n lọ dágbére fún eh, màmá wọ́n mọ̀ láti dáhùn adégbòdùgbé. so mi mọ pé ó like program yìí o. very interesting bá ti bá ti catch up pẹ̀lú ẹ̀ náà ni <laughs> as in you are very colourful. yeah I'm watching, try. We'll get there. díẹ̀ náà no. Boy, bọ́ọ̀ ìka ọ̀dà àdìbá yẹn kọ́ nìyẹn. òun náà very naughty. that guy is so crazy. very naughty boy. ojú do that ìjọ Just invite an opportunity at rí máa fún kò call. kò ní phone. fún ọmọ like fine boy be careful. Oh, kill him, kill him. Daddy, mommy, kill kí I want to talk to you. Eh, What's about? Come here. I'm okay like this. I'm cool. Ah. Daddy, kí ni nǹkan tẹ́ ń ṣe lórí àwọn Táyé àti Kẹ́ni? Yes, Daddy. Ìtúrẹ̀ ìṣú àṣẹ báyìí. Ẹ yà máa bọ̀, ẹ jẹ́ kọ́. Mom, I'm fine. I'm okay like this. Ah, I'm fine. fine. Eh? Come here, come, come, come, come. Come over here. Aww. <laughs> Daddy. Yeah? It's no longer funny. Aren't you worried about them? láti jọ ya àríwọ̀n this is the third day ah. àmọ́ bóyá wọ́n jẹun àmọ́ bóyá wọ́n mu. calm down ah, they are going to be fine lágbára ọlọ́run a máa rí wọn wọ́n dẹ̀ máa wà okay amen even your father is not is not joking about it he's everywhere. ṣé o ṣe mọ gbogbo wàhálà tí mo ti ṣe lórí ẹ èmi àti commissioner of police àṣẹ sọ̀rọ̀ tán ni mm. mo wá jókòó sí bíbá ẹ mo ti lọ sí police station mo ti lọ report in fact commissioner of police ló ń gbé ọmọ aṣọ wọn lórí lórí tv nǹkan tí ifá jókòó sí ibà yìí nìyẹn we trying our best. Daddy, please do something. Ah. I'm concerned. Mi ò, I'm mi ò balẹ̀. Mo believe pé àwọn ọmọ yẹn wọ́n kéré daddy. only one in danger. Anything can happen to them. Nǹkan I feel you, you know, you're just like your mother, which is fine. But lágbára Ọlọ́run, I'm still saying, they're to be fine. Am I rí wọn, nǹkan kan ò dẹ̀ Can you just calm down? Ah, okay, tá a bá rí wọn kọ́ńsìn sick, kí Michelle. Um, I'll be fine. We'll okay, so you need to start doing that now. Oh, What is wrong with you? Bàtí wọ́n bá ń ṣe báyìí kí ni ìyá bèjì àti bàbá bèjì máa ṣe? Má wọrí, lágbára Ọlọ́run, àmàrí wọn and they are going to be very fine. Yes, àmàrí wọn dey fine. Adi do something on time. We are doing already. At the moment we've done a lot. A tún ṣe ju bó ṣe yẹ ká ṣe lọ. Eh?

ẹ fúnra o ẹ fúnra o àdáyé o ọmọ àgbọ̀ gbọ́n. ó wọnú ara wọn ní ìtàkùn tí lọ́mọ jò ọ̀rọ̀ yìí gbà sùúrù. ẹ̀dá ò máa ṣírí ayé jẹ́ ohun tí mo fẹ́ ẹ má yín wọn bọ̀ icd ni kẹ́ bá mi dá sí wọn lára ìgboro mo fẹ́ kàn kún kọjá kutukutu báyìí ilé ayé wọn tó bá tún padà wá wọn á mọ̀ pé àwọn òkè ọ̀hún gbọ́dọ̀ ṣàìdá síyà òdìyà. bàbá ẹni ká máa ń yọ̀ fún bọ̀ ti arrange acid sílẹ̀ tẹ́lẹ̀. I trust you. aláya ọmọ àjẹká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ owó náà àti ìwà nípa aṣọ ẹni tì náà. àwọn ọmọ mi. you all are under tó ti ń ṣe mí. hands up. ewu kí ni. múbi tí ẹ bá ṣe láti place kájú lásán máa kú bọ́ fún ọpọlọ yín jẹlẹ ya mú. Ìyá mi ò fẹ́ gbọ́ anything agbára máa nílò. Ìpìlẹ̀ ṣe wà ókè. Ìpìlẹ̀ ṣe ò ṣe é ní ṣe. Ah, ìyá kù àwọn kéékèèké màmá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ni Táíwò tí wọ́n ṣe ń lè ṣe sọ́ọ̀rì sọ́ọ̀rì tó ṣe ń lè ṣe nípele ìpele sọ́ọ̀rì. Hmm. màmá ojú gbà wá fún yín pẹ̀lú gbogbo bí ṣe ń ṣe fún yín tó ẹ̀yin wá ló ń ṣe òògùn láti máa gba owó lọ́wọ́ mi tẹ́ ẹ̀ bá ṣògùn mo ti mú yín bí màmá tó bí mi lọ́mọ láti lẹ̀ mo dẹ̀ ń fún yín lọ́wọ́ mo ń ṣògbó ẹ̀ fún yín àbọ̀jọ́ tó ní pé ẹ jí oúnjẹ ẹ jí kí nìkan ṣé mo bá ń jà lé lórí ẹ bá wò gbogbo oògùn tẹ́ ló ń ṣe tẹ́ ń ṣe láti máa gbáwó lọ́ọ̀nù ilé mi rẹ ti fi kọ́ o abẹ́ ra lẹ̀ sọ́nà abẹ́ fi ń gun mọ́tò òun ayé ayé lásán ni kékeré tiẹ̀ nìyẹn ẹ wò àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ ọlọ́mọ tó wá jayé wọn jẹ́jẹ́ ẹ tún fẹ́ pa wọn dànù màmá ẹ iṣẹ́ èṣù wo iṣẹ́ èṣù yẹn wá bá yín lé lárùn àbúwá bá yín jẹta ẹni tó jẹ́ pé irú èjì tẹ wà yìí tó yẹ kí n máa bẹ ọlọ́run pé á ìwọ ọlọ́run jẹ́ eré ibi dáadáa kú sí jẹ́ kí ọlọ́run káṣẹ́ rere mọ́ mi lọ́wọ́ ẹ àwòṣẹ́ tọ́lọ́run ká mọ́ yín lọ́wọ́ ajẹ́ ní tètè mi o èmi ti forgive you o mo dáríjì yín tọkàntọkàn ọmọ jọ balẹ̀ balẹ̀ jọ ṣé mo mean kí n kidnap ọmọ ọlọ́mọ ẹ̀tún ẹ̀tún attempt láti pa wọ́n màmá ẹ wo tọ́lọ́n bá dá yín sí good luck tọ́lọ́n bá dẹ̀ dá yín sí ọ̀rọ̀ lẹ́yìn o. Hmm. I am proud of you too ẹ ṣeun pẹ̀lú gbogbo ìgbìyànjú tí ìyá kù àmẹ́ gbogbo plan tí ìyá kù kù ń ṣe láti pa yín. I just don't understand báwo lè ṣe escape ẹ ìyẹn lásán ó fún mi ní more confident. pé you two are not just an ordinary being like being and my daughter and your dad and mom, mm. the image it was special. It was special. I condemn you. Hi. I'm going to compensate you on that. Oh, thank you, sir. O bẹ́kẹ́ṣe bẹ́kẹ́ṣe, o bẹ́ sílẹ̀ alákìsà, o sọ alákìsà dùn ní gbàṣọ. Àfijọ́ ọmọ tó ń gba ìdọ̀bálẹ̀ àti bàbá tó bí lọ́mọ. Look at here. That's my beautiful daughter right here. Oh la la. oh rí And pé ẹ̀yin lẹ ewa. bíi tí ẹ Because I love my daughter so much and I believe in her. Okay. Ó yá. Kí wọ́n lọ síbẹ̀. Wọ́n wá débẹ̀. Wọ́n bá yín lóòótọ́ pẹ̀lú Mama Cook. Ah but nǹkan kan wà tó ń dùn mí lọ́kàn tí mo understand from nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn mo mọ̀ nínú ọkàn mi pé ẹ̀yin méjì ẹ̀ mọ̀ ń pa tí ọmọ mi my one and only beautiful daughter tí ò fi tọ̀ sílé mọ́ báwo lẹ ṣe ṣe. ó mà yóò tí ì dé náà ni. ẹ àǹtí ẹ jẹ wá ẹ kàárọ̀ ẹ jọ ẹ lédì tó ní ṣọ́ọ̀bù yẹn kọ. ah wọn mà tí ì dé. Ah, ní ìdáyẹ. ṣé kò sí. kí ló dé kí ló dé ń rà. ṣe wà òkè ta ló rìn. Hmm. ló dé tí wọ́n rún báyìí ah, ah ìwọ ló ń rún yes that smell yẹn ń wá látọ̀dọ̀ ẹ̀ gidi kan kí ló dé tó ń rún tòótọ́ yìí ló ń rún tòótọ́ yìí ah obìnrin dúró àwọn òbí ẹ̀ kan ṣó lóbi ni ah abiyamọ kọ́ làwọn òbí tó bí ẹ lọ́mọ ló ń rún tọ́ báyìí àwọn ah, olóyè burúkú làwọn òbí tó bí ẹ lọ́mọ ah ah this man. ọkùnkùn ló bí àwọn òbí ẹ náà rí ìwọ ọmọdé àfìgbà tó tún bọ́ta tó tún kẹ́sì ẹ̀ tó ń rùn gidi báyìí ṣé o rí o fi rẹ̀ ṣẹ̀ sí láì kì í ṣe èmi àbí bá mi inú ilé ìsinsìnyí o ó ti gbọ́. ìwọ ọmọbìnrin ò fi mí ṣẹ̀sìn ṣé inú ẹ ló yẹ kó ti máa gbọ́n pé èmi ìtọ́rùn lára mi ah èmi náà fi ẹ ṣẹ̀sìn. a mọ̀ wípé Bọ́lá ti ṣẹ̀ ẹ́ gan-an ṣùgbọ́n wàá ro tiwa náà ni wàá bá wa dáríjì bọ́lá jí àǹfààní yín gan ni àmọ́ iye babaláwo tó ti rán sí mi tó yẹn pé mi ò gba ẹ̀bẹ̀ wọn àti yé àwọn àáfàá tó yẹn kó ti gbọ́ tí mo ní àìsàn yẹn á padà sórí ọmọ wọn torí ó wá jẹ́ ẹ̀yin ni tó mo mọ̀ pẹ̀ jù mí lọ́nú ẹgbẹ́ mo yànda ẹ̀ fún yín. òṣèjà yàrá rẹ mo ti mọ pé ó máa èmi èmi ni mo máa kó má gbọ́ àjọ ẹ lọ kódà kan tí títa wá fẹ́ túlẹ̀ a máa túlẹ̀ bọ̀ respect. yes akọ̀tún wá ṣe àpọ́nlé ẹ̀ ni o. wo ọkọ túlẹ̀ fáwọn ṣé o máa jẹ́ ìdílé àbá o lọ́gbọ̀n sọ nìyẹn ṣé tágẹ̀mí kò máa bá relé ó máa gba ajú lọ́nà ẹgbẹ́. láti gba ni wọ́n ti bọ́ nínú ogun. Bọ́lá, look at you. Ìwà tí màmá ẹ̀ ń wù Eh? Mama, she cho cho cho cho cho cho cho. Look at you. You what? Hi. I am proud of you. Money. Ẹni tó bá bímọ tó pé ten, twelve tí ó bá ní ìbejì nínú ọmọ kò tí ì rọmọ bí. Hmm. No no no, I might get it wrong. Hmm? But I'm gonna do one thing. Hmm. Hi, I'm gonna compensate you too. Yes, sir that lady as young as you two are ọlọ́run wá ṣe yín ní ọmọ alálùbáríkà kò ṣe yín ní ọmọ lásán and you two you two are so brilliant. ìlú òyìnbó lè máa ti lọ kàwé. Thank you, sir. Kí lẹ wí? Ẹ jẹun tó fún mi. Àná ní àwọn ọmọ wa. Ìlú òyìnbó ni wọ́n ti máa ń bá. Thank you, sir ẹ ṣe gan sir. Ah, ẹ hey, hey, hey, hey. ẹ ẹ ẹ we need to calm down. anka anka. ọlọ́run kẹ́yìn wọ́n fún yín ní àwọn ọmọ alálùbáríkà. àdúpẹ́. that I am proud of. My wife, àdúpẹ́ àdúpẹ́. màá wá it was kan just too young just too minor. Eh? Could be easy fún wọn láti lọ kàwé lóyìnbó tí papa àti màmá wọn bá sí ń which means ẹ̀ẹ́mẹ́jì ẹ máa tẹ̀lé àwọn yín lọ sí london. thank you Dempsey. ṣáà kọ́mọ kọ́mọ ọ̀dọ́ yìí yà. Ojúdá, Ojúdá, bá mi dá, tẹ̀sán fún mi. Hello, hello, hello, hello, what is wrong with you two? Mo dákú ni mo jẹ ni. Ó jì mí. Ah. Mo dákú mo jẹ ni jimmy mo ti. à ń lọ ìlú èbò pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Ah. èmi ló ṣe yí fún táwọn ọlọ́run mi. wò ó bó ṣe dá ń lọ́lá. wò ó bó ṣe dá ń lọ́lá. wò ó báwọn ọ̀tá mi ṣe ń salẹ̀. wò èmi làwọn ọmọ yìí jọ. ee ee ee. ènìyàn ló kù jọ ẹ̀dá ò máa ṣírí ayé ni ó káàbà máa ṣírí ayé.